jọ. tí ìsọjí alágbára ọlọ́jọ́ méjì tó ní iná nínú ó tẹ̀lé ní fourth and fifth february twenty twenty two time four pm ní àkókò supermarket bisaroni company station abalamu apata Ìbàdàn ní February five twenty twenty two time four pm. Ọlọ́run tó fi iná dáhùn àdúrà yóò máa lo àwọn ọ̀rọ̀jẹ̀ rẹ̀ bíi Bishop Daniel Olùjìmádé chairman ìjọlọ́kù Government. Pastor Doctor Joshua Adébáyọ̀ PFN chairman ìjọlọ́kù Government. Reverend Doctor Joshua Obasa chairman PFN province five Pastor Ọbáfẹ́mi Ọlọ́fin treasurer Ọ̀yọ́ PFN Reverend Ọládélé Ọlọ́ọ̀bàjù grand patron PFN àpáta Reverend Sam Olùjìmádé kọ́rẹ́dé pẹ́tropy fm àpáta prọfẹ́ a òbísẹ̀sán first vice chairman pfn àpáta reverend sam adétọ̀nà second vice chairman pfn àpáta prophet gbadé babalọlá BFN chairman àpáta ìbàdàn guest speaker wa ni apọ̀tù timothy adéníyì babalọlá lady evangelist bẹ́sí aláwìyé ni yóò máa fi orin ìyìn fa owó ọlọ́run sọ̀kalẹ̀ lọ́jọ́ náà fún ẹ̀kúnrẹ́rẹ́ àlàyé pẹ̀sọ́rí àwọn nọ́mbà wọ̀nyí zero eight zero three eight four eight three nine nine one tàbí zero eight zero three two one two zero zero five eight ọdún lẹ́pẹ̀sí zero eight zero zero three zero five zero six two two six. ipò wà níbẹ̀ láti gba ìtúsílẹ̀ kúrò nínú ìdẹ́gbẹ́gbẹ́ Jésù Olúwa. Ìbàdàn kí ni so Fresh FM nìbàdàn làwà. ẹ kú ojúbọ Ajábalẹ̀ tó ti dòde fẹsẹ̀fẹ̀ tó kílẹ̀ falafala. ẹ kú ojúmọ́ ajábalẹ̀ tó ti dòde o lórí fẹsẹ̀fẹ̀ tó kílẹ̀ falafala. yìí ìròyìn káàkiri àgbáyé. Oyè lórí Fresh FM ẹ má gbé kúrò níbẹ̀ ìkànnì one oh five point nine. Ó kìlọ̀ ṣe bòmílà kò dẹ̀ ṣe tá a mi sí. Ògidì ajábalẹ̀ ìròyìn lẹ́yìn pọ́npẹ́lẹ́ ajábalẹ̀ lórí Fresh FM. etí mi ò di ìmọ̀ràn tó mú wálẹ̀ kan yẹn dáa àmọ́ kò ṣeé tẹ̀lé. ìwọ lọ́mọ alásọ̀bàjẹ́ ṣé dandan ni kò sọ síta. ok bójú bá rí bẹ́ẹ̀ nù ò bá sọ kò má dáa o. ọmọ pé freedom of information bill wà. o lè sọ hmm. àmọ́ bá bá sọ tán nǹkan tí ó tẹ̀yìn ẹ̀ yọ sísìn fíìmù ni. orí ọmọ tuntun. kò ní pò wọn gbà kó. àmọ́ tí ó tẹ̀lé. result ẹ̀ lè lágbára àmọ́ kinní ló ń mú mi láàárọ̀ yìí. báyìí yọ̀yọ̀ kò ní yẹlẹ̀. bí àmì àtiwọ náà. iṣẹ́ ló dàbí ìgbà tó yé wọ́n ro fùfú. Ah. tí wọ́n wá mú ẹ̀fọ́ ègbó hmm. tí wọ́n wá dì í lẹ́gùsí wọ́n wá wá àwọn edé kì í ṣe edé tí máa ń tóbi dìdìrín yẹn o mm-hmm. tí wọ́n wá ra dà sínú ẹ̀ pẹ̀lú ẹ̀gúsí yẹn wọ́n wá ṣá irú sí i ẹnìkan wá tún ṣe assorted hmm. bí nǹkan nu ẹran roundabout abọ́dí nǹkan kan ṣàkì onígbàwẹ́ tí wọ́n ṣe tó neat dáadáa wọn hmm. kò sí wọn rò pọ̀ ó wá sọ́kọ mi wọ́n wá gbé kalẹ̀ kéèyàn wá rí fùfú yẹn pẹ̀lú ẹ̀ téèyàn bá wá jẹrú ẹ̀ tán ìkòkò fùfú yẹn á wà gbé padà sórí iná iná wa ta síndì á wà lù láàrin àtúnṣe pancake á jẹ ọ wà wá newspaper nineteen sixty ó máa mm-hmm. ó wà mú ó máa ta nineteen sixty yàn dá o ó máa wá price epo nineteen fifty nine ó wà dorí ẹ̀ kodò ó máa wá price epo. pẹ̀lẹ́ bí mo ṣáà ṣe tají nìyẹn lójú àlá. àlá náà lọ gbọ́dọ̀ jẹ. <laughs> Kutu, kutu, ńlá gbóhùn àdàbà bọ́jọ́ bá ti bẹ̀rẹ̀ sí kọrí náà lókù tá a gbóhùn ẹ̀yọ́ rírì ẹ kó ojúmọ́ o olú ayé olóúnjẹ sẹ́ríkì bùkà yín náà ni ẹ̀yin lẹ́mọ̀ oúnjẹ lọ̀rẹ́ àwọ̀ ẹ̀rí bí mo ṣe ń jẹun náà ló jẹ́ ń tó bí mo ṣe. bẹ́ẹ̀ ni o tóbi ah. studio fẹ́ gbà ọ̀gá mọ́ aláti ṣe expansion Hmm. kó lè bá a máa ráàyè kókùn rẹ sí. ó bá ti jẹ́ pé ká fi bọ́ búra ni kò sí wàhálà <laughs> ẹlẹ́dàá mi ò dáa fún ọ. Ah, ẹlẹ́dàá tèmi ò mọ̀ wòran. ó lè ti lo fẹlẹ́ fáìfù kò sí nǹkan tí ò lè ṣẹlẹ̀. ó bá ń gbẹ ẹlẹ́dàá mọ́ ẹlẹ́dàá mi ní jẹ́ bẹ́ẹ̀ kó sun rí nàìjíríà tribune gbèsè àbí ló kọ mi o punch ń bẹ lọ́wọ́ tèmi àti the nation. n tiẹ̀ mọ̀ pé ó ló kọ nàìjíríà tribune àti Vanguard ìwé ìròyìn méjèèjì tó bẹ́ẹ̀ mi wádìí rèé ẹni ìtàn olúṣẹ́gun bámidélé ló kọ mi kò ní ó sàn wá sówó sọmọ sáìkú tó ń ṣe baálẹ̀ tọrọ kárí bá ti ṣe láyé ká sì rí ọ̀nà gbígbà ẹ kú ọjọ́ Friday tòní ah. tó jẹ́ ọjọ́ ńlá. Mm ọpẹ́ là á ṣe wàhálà ìdààmú òní wọlé tọ̀ wá ẹja mọ fún yín láwọn ìròyìn tó jáde inú àwọn òwe ìròyìn ojoojúmọ́ lẹ̀ wa hmm. bá a ṣe fún un ní mẹ́rin òun tá a pè ní méjì méjì òun tí Nàìjíríà Tribune ń sọ̀rọ̀ bẹ́ẹ̀ náà ni Vanguard ń sọ̀rọ̀ àmọ́ ìròyìn ayọ̀ kan bẹ́ ń bí fún gbogbo ọmọ bíbí ilẹ̀ Ìbàdàn hmm. fún gbogbo ọmọ bíbí ìpínlẹ̀ Ọ̀yọ́ hmm. fún gbogbo ọmọ ẹkùnlẹ̀ kóòtù òjèrè àti hmm. àwọn olólùfẹ́ wa tó kù jákèjádò orílẹ̀-èdè nàìjíríà hmm. ṣé wọ́n ní owó gudugudu lókun olùgbàgbà lọ́sà hóhónú ajá pàjá hóhónú ọmọ èèyàn ọ̀pọ̀ ọmọ èèyàn wọ́n ní ọ̀rúnmìlà bàbá àgbọn mèrègún ọ̀ràn náà tó ń bọ̀ lókè dà tó bá jẹ́ tibi ni tẹ̀tẹ̀rẹ̀gún òní jó rẹ́sẹ̀ ìjà tẹ̀lẹ̀ ó padà ti já sọ́pẹ́ báyìí o ibi ò tẹ̀lẹ̀ fún wa ńlẹ̀ ìbàdàn hmm. wọ́n ti ilẹ̀ Ìbàdàn. gbogbo afọbajẹ. Ọlọ́run ti jẹ́ kó mú yes. wọ́n sì ti tọ́ka yìí pé tọ́ àgbáòye bàbá wa àgbáòye lẹ́kàn balógun òní ó di olùbàdàn kódà wọ́n ti fowókọ ránṣẹ́ sí gómìnà ìpínlẹ̀ ọ̀yọ́ ìròyìn tí ó ka ń bolo ti rí. ojú ìwé kínní ìwé ìròyìn the punch ojú ìwé kínní ìwé ìròyìn ti the nation. ohun rèé lójú ìwé kẹta ìwé ìròyìn ti nàìjíríà tribune yìí ìjọba àpapọ̀ lẹwa nàìjíríà ò sun o lórí ọ̀rọ̀ ti àwọn agbésùmọ̀mí tí wọ́n fojoojúmọ́ ṣòro ṣe mọ̀ pé oríṣiríṣi ni wọ́n àwọn kan tán pè ní iswap àti boko haram báwọn méjèèjì ọ̀hún ṣe ń fún wa lápè ní nàìjíríà wọ́n ní ìjọba àpapọ̀ lẹ́wà nàìjíríà ti sọ pé àwọn iléeṣẹ́ kan rèé àwọn kànnà rèé tó jẹ́ pé ìpàṣípàrọ̀ owó ni wọ́n fi ń ṣòwò hmm. tá a mọ̀ sí bureau change wọ́n ní àwọn iléeṣẹ́ ọ̀hún làwọn tọpinpin ọgọ́fà ó lé mẹ́ta àti bureau change mẹ́tàléníọgbọ̀n pé wọ́n ní nǹkan ṣe pẹ̀lú àwọn iswap àti ikọ̀ boko haram ó dàbẹ́ ni pé àwọn nigi lẹ́yìn ọgbà wọn tí wọ́n ń ṣàtìlẹ́yìn fún wọn zulum ti wá sọ̀rọ̀ zulum ní ìjọba àpapọ̀ lẹ́wà nàìjíríà ẹ mọ̀mọ̀ sàsùn péye tá a bá lọ gọra wa iswap yọmọ̀ gba nàìjà mọ́ wa lọ́wọ́ hmm. ọlọ́mọdé àrí o Vanguard gbé e lójúwé karùn-ún bẹ́ẹ̀ ni Nigeria Tribune gbé e lójúwé kejì. ìwé ìròyìn ti The Punch wọ́n ní ohun tó jẹun báyìí náà ń là á fi wéhùn ẹgbẹ́ òṣèlú alábùradà People's Democratic Party PDP àwọn ikọ̀ ẹ̀ṣọ́ ọ̀tẹlẹ̀múyẹ́ kan wọ́n sọ yágbá ọ̀rọ̀ sórí ìjọba àpapọ̀ orílẹ̀‐èdè wa nàìjíríà àwọn àgbábìyàkátà ọ̀rọ̀ tí mú ní ronú ronú ronú tẹ̀pá àrònú kalẹ̀ fún ọ̀pọ̀lọpọ̀ ọjọ́ wọn ní ìjọba àpapọ̀ níyàn ẹ̀yìn náà àwọn kanajàgbọ́n ẹ̀dá èèyàn tí wọn ò jẹ́ omi àlàáfíà orílẹ̀‐èdè wa nàìjíríà ó tòrò àwọn mẹ́rìndínláàádọ́rùn-ún ìní wọ́n ti lọ kó jáde báyìí pé ìjọba àpapọ̀ ẹ̀sìn fọ́ bùkẹ́jọ́ ẹ̀ sì wá nǹkan ṣe sí látijọ́ ọjọ́ yìí wọ́n ní kó burúkú bàjẹ́ nígbà táṣìírí ti tú táfẹ́fẹ́ ti fẹ́ ta ti rí ohun tádìẹ fi ń ṣègbọ̀nsẹ̀ ẹ jẹ́ kí pàṣẹ òfin ró wàyà lẹ́yìn ọrùn wọn agbẹjọ́rò àgbà fún orílẹ̀-èdè wa nàìjíríà wá sọ̀rọ̀ láti iléeṣẹ́ rẹ̀ wáyé pé ilé ẹjọ́ ńlá ti kéde àwọn dàlúrúdàlúrú ẹ̀dá èèyàn tí wọ́n ń fa wàhálà lọ́tún fa wàhálà lọ́sìn fún orílẹ̀-èdè yìí ó ń bẹ gbàgede ojú ìwé kínní ìwé ìròyìn ti the punch ló wà ẹ̀kúnrẹ́rẹ́ ń bẹ lójú ìwé kejì àtúnṣu désàlẹ̀. ìròyìn kan bẹ lójú ìwé kẹta ìwé ìròyìn ti Nigeria Tribune tó jáde láàárọ̀ yìí ibi tí ẹgbẹ́ ọmọ kóòtù òjìbí kan tẹpẹ́ àwọn ní Yorùbá Global Alliance tí wọ́n ti ṣàpèjúwe àhámọ́ tí olóyè Sunday Adéyẹmọ tán mọ̀ sí Sunday Ìgbòho wà gẹ́gẹ́ bí n ti ń dojú ti àwọn tí wọ́n fi síbẹ̀ pàápàá jùlọ ó ní ẹnikẹ́ni tó bá ní tó bá ní ìmọ̀lára hmm. ohun tí ẹ̀dá ńlá kọjá hmm, tó sì jẹ́ pé ẹ̀rí ọkàn jẹ́ wọn wọ́n mọ̀ pé Sunday Igboho ṣe ẹ̀ṣẹ̀ kankan bó ti wù ọ́ mọ̀ ìbẹ̀ lójú ìwé kẹta ìwé ìròyìn ti Nigeria Tribune tó jáde láàárọ̀ yìí. lórí ọ̀rọ̀ àgbẹ̀kọ̀yà àti Sunday Igboho míì tún rèé wọ́n ní ọkọ̀ tuntun tuntun ló ní má fọ̀rọ̀ kọ ọkọ̀ ọkọ̀ Sunday Igboho lọ́rùn àgbẹ̀kọ̀yà wá bínú tán ó ní bẹ́ẹ̀ ṣe lọ de Sunday Igboho mọ́lẹ̀ hmm. ní àhámọ́ nílé olómìnira bẹ̀nẹ̀ lọ́hùn tẹ̀ ẹ̀ sì fún olómìnira kò burú kò bàjẹ́ agbára dúdú ẹ mọ̀ nǹkan tí wọ́n ń pè ní Africa Magic ńlá fi gbé Sunday Igboho jáde kí ah, má sọ̀rọ̀ jù fàṣọ ojú ewé kínní ìwé ìròyìn The Punch. ọ̀rọ̀ kan bẹ ìròyìn kan bẹ lójú ìwé keje ìwé ìròyìn ti Vanguard tó ń ṣèyàn ní hàhín ààrẹ Muhammadu Buhari ti sọ̀rọ̀ pé pípọ̀ tá a pọ̀ nílẹ̀ wa Nàìjíríà kò ṣe lórí bí àwọn ọmọ Nàìjíríà ọ̀pọ̀lọpọ̀ wa ṣe jẹ́ mọ́kàn mọ́kàn ni. Hmm. bẹ́ẹ̀ bá ti fọwọ́ kàn báyìí ó dúró nù wọ́n ní àfi káwọn ọmọ nàìjíríà wá ọ̀nà míì tó jẹ́ pé gbogbo èyí tí a fi ń bímọ jọ yìí ìlànà míì tó jẹ́ ti òde òní tí a fi máa fètò sọ́mọ bíbí kílànà wọn sì kárí lẹ́wà nàìjíríà ọ̀nà míì tún o torí pé ọmọ nàìjíríà bí nǹkan ṣe ń ṣe wá tó mọ́kàn yìí náà ni wá ìbẹ̀ lójú ìwé keje ìwé ìròyìn Vanguard wọ́n kọ síbẹ̀. ọ̀dà lágbo tòṣèlú ọ̀rọ̀ rèé o APC wọ́n ní bàbá fa ìyá fa àfàìmọ̀ kápá ọmọ rẹ̀ mẹ́nìkan lọ o wọ́n ní ààrẹ Muhammadu Buhari wọ́n tún béèrè ẹ̀dọ́sà ọjọ́ wo gan la ṣe ètò òdìbò àpapọ̀ ẹgbẹ́ òṣèlú APC láti yan mọ́ oyè wọ́n ní. APC sọ. <clears throat> ẹ a ṣetán ni ṣùgbọ́n àti ìmọ̀jọ́ wọ́n ní wọ́n tún wáá ṣe ètò òdìbò kan láti yan tàwọn alága ìbílẹ̀ eh, ìpínlẹ̀ tí yóò lọ sókè lọ ṣe ti ètò ti àpapọ̀ hmm. ìwé tí wọ́n kọ sí àjọ tó ń ṣe kò kárí ọ̀tún ètò òdìbò INEC wọ́n ní ńṣe hmm. ni wọn ò fi ibi tí wọ́n gbé ṣètò òdìbò síbẹ̀ wọ́n sì kọ́ pé a ṣe. wọ́n láwọn ṣe ní February twenty six òun ni. eléyìí ò fi ibi tí ó ti wáyé sí. ó wà ó wà lójú ìwé kẹjọ ìwé ìròyìn Vanguard o we are ready ní APC kọ lẹ́tà tí wọ́n kọ sí àjọ olómìnira tó ń ṣe kò kárí ètò ìdìbò ni pé àwọn ti ṣe tán kódà wọ́n sì sọ pé February twenty six ni. ọjọ́ nbo ni ó ti wáyé. ibi tí ó ti wáyé àmọ́ òun. ee ìsókè à ń tẹ̀ sọ́wọ́ iwájú ẹ jẹ́ ká tún lọ sí ìpínlẹ̀ Kano. dó kó tó lọ Kano mò ń bọ̀ náà APC náà ni mò ń bọ̀ náà jẹ́ mú ìròyìn tí ń bẹ lójú ìwé karùn-ún ìwé ìròyìn ti Nigeria Tribune tó ń sọ pé láti Òṣogbo hmm. àwọn agbébọn kan tójú wọn ò rẹ́rìn àná hmm. tọ́sídẹ̀ẹ́ ni wọ́n ní wọ́n ya bo ọ́fíìsì mínísítà fún ọ̀rọ̀ abẹ́lé nílẹ̀ wa Nàìjíríà hmm. èyí tó wà l'Óṣogbo ìyún ọ̀gbẹ́ni Rauf Arẹ́gbẹ́ṣọlá wọ́n ní àwọn gidingan kún ọ̀hún tójú wọn ò rẹ́rìn lọ́kọ́ yìnbọn sókè kẹ̀kẹ̀kẹ̀kẹ̀kẹ̀ tí wọ́n sì ní ọ́fíìsì Rauf Arẹ́gbẹ́ṣọlá àwọn fẹ́ jó kanlẹ̀ ni wọ́n ní ọpẹ́lọpẹ́ àwọn tó wà ní gunta náà tí wọ́n ní ẹ̀ tó bẹ́ẹ̀ tí wọ́n fi jọ bẹ̀rẹ̀ sí ní fàámọ́ra wọn lọ́wọ́ ńbẹ lójú ìwé karùn-ún ìwé ìròyìn Nigeria Tribune tó jáde láàárọ̀ yìí. Kano Sokoto àwọn méjèèjì ni àwọn ti fọwọ́ àwọn àwọn sì ti fọ ẹsẹ̀ ọ̀rọ̀ ti APC pẹ̀lú ibi tí nǹkan dé dúró lórí bí wọ́n ṣe ń yan alága ti ìpínlẹ̀ yìí ó ti sú àwọn kò wá burúkú bàjẹ́ o ṣé àwọn aláṣẹ kan lókè tí wọ́n ń fi àbòsí kúnnú ẹ̀ wọ́n láwọn ò ní wọ̀n kún àwọn náà táwọn wà ní ìpínlẹ̀ àwọn ò ṣetán láti gbà á láàbọ̀ níbi ọ̀rọ̀ dé ọ̀rọ̀ bùdó fọpọ̀ oòrùn wa lórílẹ̀‐èdè nàìjíríà àtúnṣe rẹ̀ àti owó òrànwó orí epo tí wọ́n torí ẹ̀ gbé àwọn ìgbìmọ̀ kalẹ̀ sí ilé ìgbìmọ̀ aṣojúṣòfin ilẹ̀ wa nàìjíríà ní ẹ sáwọn ìgbìmọ̀ náà ẹnìkan máa bọ̀ iléeṣẹ́ epo nnpc ẹni kí wọ́n máa bọ̀ àwọn alágbàtà epo ẹni kí wọ́n máa bọ̀ àwọn nǹkan kan ń lọ lábẹ́nú tó sì ṣeé ṣe kó padà wàá jẹ́ àbámọ̀ ńlá fún orílẹ̀-èdè nàìjíríà tá a bá lọ sun àsùnpara bèbí odò sì ni mo wà ògúnná mi ò gbọdọ̀ bọ́ sómi òun tàn ni kó má sun bíi bẹ́ẹ̀ kọ́ àtòun àtògúnná ni ó pe àbúnsàlẹ̀ odò ojú ewé kínní sí ìkọkàndínlógún ìwé ìròyìn ti the punch ibẹ̀ ń lọ wà. tó gbọ́mi sí omi òtó kan àti dúkùú tó wáyé láwọn apá àbìkan ní apá àríwá ilẹ̀ wa nàìjíríà tó fi jẹ́ pé ẹgbẹ́ kan tó pera wọn ní coalition of northern group cng tó jẹ́ ti àwọn akẹ́kọ̀ọ́ igun tàwọn akẹ́kọ̀ọ́ náà pé àwọn ti ní kí gbogbo àwọn tí wọ́n ń fẹ̀hónú hàn lórí bọ́n ṣe fowó lé owó iléèwé ní ìpínlẹ̀ mọ́kàndínlógún tó wà lápá àríwá ilẹ̀ wa nàìjíríà pé kánṣẹ́wélé ìyanṣẹ́lódì àti ìdúkokò tòun ti mọ̀húrú mọ̀húrú tí gbogbo wọn ń dún wọn ni wọn ti ṣèpàdé pọ̀ pẹ̀lú ẹni tó jẹ́ ààrẹ ilégbìmọ̀ asòfin àgbà ilẹ̀ wa nàìjíríà Senator ahmed lawal pé ẹ dákun ẹ bá wa wá nǹkan ṣe sí i èló ni wọ́n fi kún owó wọn hmm. ó ń ọgbọ̀n ìwé ìròyìn Nigeria Tribune tó fi di pé ìfẹ̀hónúhàn wáyé hmm. òkè rẹ̀ ó ní autumn ti sọ̀rọ̀ tí ń ṣe gómìnà ìpínlẹ̀ Benue ó ní ó pé ọdún mẹ́rìndínláàádọ́ta tí wọ́n dá ìpínlẹ̀ Benue sílẹ̀ ó ní àwọn sì ti ní àwọn àṣeyọrí tó pọ̀ torí pé àwọn tó ti wà ṣáájú òun wọ́n pitú méje tí ọdẹ ń pa ojú ìwé ọgbọ̀n ìwé ìròyìn Nigeria Tribune láti rí. ẹgbẹ́ Ohanaeze Ndigbo àwọn òṣetán o láti ya kúrò nínú orílẹ̀-èdè wa Nàìjíríà yíyára wa kúrò lára orílẹ̀-èdè Nàìjíríà a lè ṣe nǹkan kan kò sì síbi tá à ń lọ àjọ lẹ̀pọ̀ ni àmọ́ ohun kan tá a dúró lé lórí ni pé twenty twenty three àwa ni ẹ fún ní tíkẹ́ẹ̀tì àti lọ díje dupò ààrẹ o àwa sì ni ẹ jẹ́ àṣẹ gbogbo ẹgbẹ́ òṣèlú tó bá fọmọ òye kalẹ̀ ẹ̀rí pé kó wá láti ẹ̀yà ọ̀hánẹsẹ̀ ndí ìgbò tá a bá ti wọlé sọ̀bí lẹ́kọ̀ọ́ àá ọ̀rẹ́ lájọ máa ṣe ńbo la wá sọ fún yín tẹ́lẹ̀ pa ń ẹ lọ sójú ewé kínní ìwé ìròyìn ti The Nation ojú ewé kínní ìwé ìròyìn The Punch ibẹ̀ ní méjèèjì wà. Okoro ṣàfẹjọ́ EFCC sun ààrẹ Muhammadu Buhari ó ní wọ́n ń ṣòun wọ́n ń gùn gàràgàrà hmm. ìbẹ̀ lójú ìwé ìkọkàndínlọ́gbọ̀n ìwé ìròyìn ti Nigeria Tribune tó jáde láàárọ̀ yìí oh. gómìnà ìpínlẹ̀ Imo tẹ́lẹ̀ tí ń wẹ̀nu agbami òṣèlú ńlá Rochas Okorocha ló ṣèpàdé pọ̀ pẹ̀lú ààrẹ Muhammadu Buhari ní ilé ààrẹ ara ibi sẹ́mẹ́ǹtì gbé dolẹ̀ níbi tí ààrẹ fi kalẹ̀ sí ó ní kí ààrẹ ọmọ òun dá sí igun ní EFCC ń gun òun àwọn oníròyìn béèrè lọ́wọ́ ẹ̀ pé ẹ lọ sọ́dọ̀ ààrẹ ni nǹkan méje mọ̀ bá lọ àmọ̀ ká nú ẹ̀kúnrẹ́rẹ́ ìròyìn. ọ̀dà Kwara ó ti tún rúgbó débẹ̀ wọ́n ní wàhálà bẹ́lẹ̀ o. lórí ọ̀rọ̀ ìjáàbò ṣèjáàbò wọ́n ní iléèwé tó jẹ́ ti Kwara Baptist School wọ́n ti gbé tìpa wàhálà ọ̀rọ̀ ìjáàbò yìí náà wọ́n níbi tí rògbòdìyàn náà tó gbódò kárí pariwo ikú tantantan dé ẹnìkan wà lẹ́sẹ̀ kan ayé ẹsẹ̀ kan ọ̀run títí di àsìkò tá a wà yìí lórí ọ̀rọ̀ yìí kan náà bẹ́ẹ̀ wẹ̀ ní ìpínlẹ̀ Ògùn wọ́n ní ilé ẹjọ́ ń ṣe ló kún fọ́fọ́fọ́ lánàá ìgbà tí wọ́n kó àwọn kanranjágbọ́n ẹ̀dá èèyàn tó gba ẹ̀mí ọmọ kékeré léńjeléńje kan wá sí iwájú ilé ẹjọ́ fíìmù burúkú kan wá ṣẹlẹ̀ ńbẹ̀ ẹ̀fẹ̀ gbòǹgbà bá dénú ẹ̀kúnrẹ́rẹ́ ròyìn lẹ́ẹ̀ lórí ọ̀fẹ́ láti mọ èèyàn hmm. ẹ lọ sí ojú ọjà nígbà tá a bá padà dé ká lu àwọn tán jẹ́ bí ọlọ́pàá ní ìpínlẹ̀ ọ̀yọ́ ká lu wọn lọ́gọ ẹnu torí pé kọmíṣánná ọlọ́pàá ní ìpínlẹ̀ ọ̀yọ́ ó ti ṣàfihàn àwọn afurasí si, tí wọ́n ń ṣòro ní òpópónà mọ́rọ̀sẹ̀ ìbàdàn sí èkó tí wọ́n ń jíni gbé wọ́n ní ajínigbé pawó kan tá a mọ̀ sí bashiru tí ìnagijẹ rẹ̀ ń jẹ́ màkùmákù hmm. àti àwọn míì rẹ̀ náà ni wọ́n kó jáde pé àwọn rèé o àwọn tí wọ́n ń ṣòro rèé o ọjọ́ orí wọn ò du ọdún mẹ́tàdínlọ́gbọ̀n àti ọmọ ọgbọ̀n ọdún lọ ìròyìn ń bọ̀ lórí ẹ̀ tabara àyíká ojú ìwé ìkẹtàdínlọ́gbọ̀n ìwé ìròyìn ti Nigeria Tribune ló wà. dojú ọjà. Mm ajá balẹ̀ ajá balẹ̀ lọ́nà mobile video. sango twenty twenty two bẹ́ẹ̀ ni ìsọjí alágbèéká àtijọ́ apostoli náà lábẹ́ bàbá wa overseer doctor ea ojo jp tó ń bọ̀ wá sí the apostolic church nigeria sango area headquarters lẹ́yìn ọjà sango sango ìbàdàn tó máa wáyé ní friday four oṣù kejì february ọdún twenty twenty two yìí ìsọjí la máa kọ́kọ́ fi bẹ̀rẹ̀ láago márùn-ún ìrọ̀lẹ́ ẹ̀kọ́ bíbélì ló máa tẹ̀lé láago mẹ́jọ àṣálẹ́ faith clinic láago mẹ́wàá alẹ́ kó tó di pé ìṣọ́ òru máa bẹ̀rẹ̀ láago mọ́kànlá alẹ́ títí di àfẹ̀júmọ́ ọjọ́ kejì ìṣọ́ òru yìí bó ti wà fáwọn ọkùnrin bẹ́ẹ̀ náà ló wà fáwọn obìnrin àwọn tí ọlọ́run máa lò overseer dr ea ojo jp general coordinator pastor ca adeleye sango area superintendent lolùgbàlejò pastor dr lo ọládélé lọ́nà territorial administrative secretary pastor dr es awojide jp vice president the apostolic church nigeria and lọ́nà territorial chairman friday february four oṣù kejì ọdún twenty twenty two yìí máa bọ̀ kájọ gbàdúrà papọ̀ èmi pẹ̀lú ẹ̀ lẹ́rìí túkàn lọ́dún yìí lórúkọ jésù. Summit University offer uh, the University of Ansarudin Society of Nigeria cordially request application from suitably qualified candidates to apply for admission into the following programs BSc Biology, Chemistry, Computer Science, Physics, Biochemistry, Mathematics, Microbiology, Islamic Studies, History and Diplomatic Studies, BSc Accounting, Business Administration, Banking and Finance, Economics, Political Science, Mass Communication. Summit University of offer provides world-class education in a serene and conducive environment. Kindly call these following numbers 0803 098 1930 and 0806 111 9976 or log on to our website www.summituniversity.edu.ng Summit University of Management, Anamsa. kẹ́kẹ́kẹ́ gbìgbìgbì ó ti máa gbọ́ bó ṣe ń dún Pasuma ń bọ̀ nílùú Ìbàdàn láti wá dàlúbọ̀lẹ̀ láyàjọ́ olólùfẹ́ February fourteen wo ohun gbogbo ti sẹ̀ nímì níjọ̀jọ̀ tó mi àlàgbà ní Osmark Hotel and Suites ti ń bẹ̀ lórí àkàlà lẹ́yìn Anchor Mall Saunis Estate lóhun gbogbo ti máa ṣẹlẹ̀ ń máa bọ̀ pẹ̀lú olólùfẹ́ rẹ̀ wá jayé rúra pẹ̀lú àlùjọ tó ta lẹ́nu látọwọ́ Pasuma wonder ọmọ ìyàwó Mr MMM. Àlàbí ọjọ́ yẹn máa rẹ DJ Scopeman àti Láìdé Bákàrẹ̀ ààbò tó péye ń bẹ ọyẹ́ afẹ́lẹ́lẹ́kùr rere tó ń bẹ́ẹ̀nbẹ́ẹ̀ gan tún nàgbà láìsí tàbí ṣùgbọ́n èrò tó ń tẹ̀sẹ̀ wìtìwìtì ó di Housemark Hotel and suite. lórí Akálà lẹ́yìn Angkor Mall February fourteen àyájọ́ olólùfẹ́ tọdún yìí máa ta lẹ́nu yàtọ̀ jẹ́ máa já ọ tán aago méjìlá ọ̀sán sáago mọ́kànlá òru lẹ́tọ̀ regular ten thousand naira VIP one fifty thousand two hundred thousand naira ní silver gold three hundred thousand platinum five hundred thousand fún àlàyé kíkún ẹ pè nọ́mbà yìí zero eight one six one seven zero five four zero five a ò bá délé tí ó dò ìyá wa Deborah títí ládé òye fún kẹ́tì lọ́ọ́ fìdá nílẹ̀ lẹ́sẹ̀ Jésù níṣẹ́ làwárò kú máa pẹ́ ṣùgbọ́n Ọlọ́run Olódùmarè ó ti pe màmá sọ́dọ̀ láti wá sinmi láyà rẹ̀ ọjọ́ kìíní oṣù kejì February ọdún twenty twenty two yìí mà ní ṣùgbọ́n àdúpẹ́ lọ́wọ́ Ọlọ́run wípé èyí tó fi sílẹ̀ ò bàjẹ́ a ò lè gbàgbé rẹ̀ fáwọn iṣẹ́ ribiribi tó ti ṣe nígbà tó ń ṣẹ̀mí lọ́wọ́ ẹni ọdún karùndínlọ́gọ́rùn-ún ninety five years ni màmá kó tó fayé lẹ̀ màmá Sunday màmá Tóyọ̀sí màmá Ọmọlára ìyá Yínká Àkàrà ní gbọ̀ngàn ìyá Kíwọlé màmá Olúfẹ́mi àyàbọ́láńlé Ọládẹ̀jọ Àjàní máa sùn láyé olùgbàlà rẹ̀ títí dọjọ́ àjíǹde níbi tí ìpayà ò ní tó bá dọjọ́ àjíǹde ó tún pàdé ara wa màmá Deborah Títíladé Oyèfúnkẹ́ gbogbo ìgbà la ó máa ṣèrántí rẹ̀ torí dídùn dídùn ní ìrántí olódodo bí ètò ìsìnkú ṣe máa wáyé gbogbo ẹ̀ la ó láìpẹ́ late Deborah Títíladé Oyèfúnkẹ́. ọmọ òjò jẹ́ ní dọ́là mo pò sí ọmọ arẹ́jì wúyìn lọ́la lọ́la sẹ̀kẹ́rẹ́ tí mo délé tejiteji Títíladé ayabalẹ̀ ọ̀làdẹ̀jọ àjàní ọmọ dòbòdì omi ìpákùn tá ń làásà lẹ́kọ̀rọ̀ tá ń dòbòdì omi ìpákùn. late Deborah continue to rest in perfect peace. ní ìbámu pẹ̀lú ojúṣe ìjọba ìpínlẹ̀ Ọ̀yọ́ láti rí i pé ọkọ̀ tó gbámúṣé nírìn láwọn ojú pópó wa níjọba àpínlẹ̀ ọ̀yọ́ ṣe gbé àṣẹ lé iléeṣẹ́ ìjọba tó ń pawó wọlé lábẹ́nú àti iléeṣẹ́ ìjọba tó mójútó iṣẹ́ òde àti gbòkègbodò ọkọ̀ pé kí wọ́n máa polongo ẹ̀ látàsìkò yìí lọ wípé ti di dandan fún gbogbo ajíwari yálà aládàáni tàbọ́kọ̀ èrò tí ń fọkọ̀ ṣiṣẹ́ ajé láti máa ṣe àyẹ̀wò ọkọ̀ wọn lóòrèkóòrè lọ́dọ̀ èyíkéyìí VIO àti motor licensing office tó wà ní tìbútòrò ìpínlẹ̀ ọ̀yọ́ ìgbésẹ̀ yìí ló ń wáyé láti mú àdínkù bá wa àti káwọn ọkọ̀ wa ó lè dángájíá wà yìí kẹ́ bẹ̀rẹ̀ sí gbé ọkọ̀ yín lọ fún àyẹ̀wò tó pójú owó tó sì jẹ́ dandan fún ẹ̀yà ara ọkọ̀ bíi top sign emission headlamp test àti full vehicle diagnosis pẹ̀lú OBD lẹ́sẹ̀kẹsẹ̀ lẹ́sìn gba èsì àyẹ̀wò yín ẹ̀rọ ayárabíàṣá kọ̀ǹpútà láfi ṣàyẹ̀wò ọkọ̀ yín o owó tásọ̀rẹ́ lẹ́sìn san fún àwọn àyẹ̀wò wọ̀nyí fún àlàyé lẹ́kùnrẹ́rẹ́ ẹ sí wa lórí ayélujára Boon, boon, boon, boon, boon, boon, boon. agbára ìbẹ̀rẹ̀ ọ̀tun power of a new beginning ìpàdé àdúrà tọ̀sán tòru ẹlẹ́ẹ̀kan lọ́dún ní CAC orí òkè ìkòyí èrò ọmọ village ìkòyí nípínlẹ̀ ọ̀ṣun iṣẹ́ mi mímọ́ la kò rí ìtọ́dún yìí ọlọ́run ní ká fọn rere fún gbogbo ẹni tó dáwọ́lé nǹkan rere lọ́dún yìí àti gbogbo ẹni tó ní nǹkan rere lọ́kàn láti ṣe lọ́dún twenty twenty two láti pàdé òun lórí òkè àwọn baba ńlá wa tó wà ní èrò ọmọ village níkòyí olúwa ní àṣẹ ìrọ̀rùn lòún fẹ́ yọ̀ǹda fún gbogbo ènìyàn gbogbo ẹni tó ti rìnrìn àjò òpin ọdún sẹ́yìn láì rí ohun rere kan tọ́ka sí ọlọ́run apọ́sítẹ́lì joseph ayọ̀délé babalọ́lá lóun yóò mọ rìnrìn àjò tọdún pẹ̀lú ìtì àti àkúwọ́sílẹ̀ ire. Má gbẹ̀yìn nítorí Ọlọ́run. Power of a new beginning with Asim Holy Spirit operation. Bẹ̀rẹ̀ lọ́jọ́ Monday ọjọ́ kẹrìnlá sí ọjọ́ Friday ọjọ́ kejìdínlógún oṣù kejì ọdún yìí. Monday fourteen to Friday eighteen February twenty twenty two. Aago mẹ́sàn-án àárọ̀ sí méjìlá nípàdé tàárọ̀. Aago mẹ́ta ọ̀sán sí aago mẹ́fà àrọ̀ lẹ́ni tọ̀sán. Aago mẹ́wàá alẹ́ ní ìṣọ́ òru lójoojúmọ́. Ọ̀pọ̀ àwọn ìránṣẹ́ ọlọ́ àtolórin ẹ̀mí ló ń bọ̀. Pastor E.O. Alálàdé. Chairman orí òkè èkó yìí. Prophet Ezekiel Olúbóyè Ọládèjì. CAC General Evangelist. Pastor S.O. Ọládélé. President CAC CAC Worldwide ìpàdé àdúrà eléyìí ṣe pàtàkì fún ọ láti wá Jésù retí rẹ o. Hooray! It's Valentine's special. Pacesetter Media Group presents Couples Dinner on February 14, 2022 at the International Conference Center UI Bado by 3 p.m. Ticket is 50,000 naira per couple. Why singles are to mingle with 25,000 naira. Come and meet Dr. Olufunke Adetuberu, Mama She Matters, Dr. Yinka Yefele, Demola Babalola, Woli Agbani, host of others. Interested couples and singles are to pay into the First Bank account number 20399 for Further inquiry inquiries, call or text via WhatsApp to 08037268102 or 09030670325. Limited spaces are available. Màmá bàbá orí tá a fi ṣèwé ṣì wà ń bẹ̀ bàmbàm. Bọ̀bọ́ mi, ìwọ náà mú bèbí ẹ̀ dání. Kẹ̀jọ wá flẹ́ńjọ láyàjọ olólùfẹ́. Side attractions include talk on marriage, home and relationship, music, dance, comedy and business connection. Proudly sponsored by Fresh FM 105.9 University of Ibadan and Eteta News. This couple's dinner is totally for adults. Come, let's wine and dine together. má sì lẹ́kọ̀ọ́ ah, ẹ̀gbọ́n mi kí ló ń ṣe yín tẹ yí sọmọ rí nínú òru yìí. Ah, ibà ni o. ilẹ̀ wa ti lò. gbogbo oògùn mo ti lò. ṣé ẹ ti lo mustapho. musa mi ò lè mustapho. ó dáa máa fi mustapho herbal mixture ránṣẹ́ sí yín hello ẹ̀gbọ́n mi báwo lára yín báyìí. o ṣé àbúrò wọn ti ń fò pẹ̀lú mustapho ibà mi ti lọ. mustapho ọkọ ibà ara ti yá gágá o mustapho ó ṣe gan. mustapha herbal mixture ń ṣẹ́gun ibà kójúpọ́ ibà jẹ̀fun-jẹ̀dọ̀ ara ríro tó fi mọ́ orí fífọ́ tàbí àìróorun sùn dáadáa mustapha herbal mixture dára fún ọmọdé àti àgbà. àjẹbí abatadu medical health care center tó ń ṣe ó le koko ló ṣe é iléeṣẹ́ wọn wà ní ẹ̀yìn young Ade motors ososami junction òkè àdó ìbàdàn telephone zero eight zero twenty six twenty six sixty eight twenty six mustapha wà ní gbogbo ilé ìtajà oògùn mustapha ọkọ̀ ibà. odò àkẹrẹ ń bàdàn. orí òkè tẹ̀síwájú lórúkọ rẹ̀ ń jẹ́ o. níbi tí ìgbẹ́ wòlíì sunday sọládọ̀yè lábẹ́ iṣẹ́ ìránṣẹ́ the end time power of resurrection ministry ti ń jẹ́rìí májẹ̀mú ìpè rẹ̀. àṣegbẹ́rẹ́ májẹ̀mú ìtẹ̀síwájú àti ìgbẹ́dìde ní ṣiṣẹ́ bí mọ̀nà wá. sọkùnrin tóbìnrin ló lè gorí òkè ìgbàdúrà. pàṣẹ tòru látọjú ajé monday sí sunday. láyé sísílẹ̀ láti gorí òkè ìtẹ̀síwájú gbàdúrà. ayé ilégbè ń bẹ. bẹ́ẹ̀ làbọ̀ tẹ́rẹ̀ tẹ̀mí ń bẹ ní sẹpẹ́. àkọsí àdúrà májẹ̀mú ìtẹ̀síwájú ní gbogbo ọjọ́ friday lọ́sọ̀ọ̀sẹ̀. látàgọ́ bẹ́sẹ̀ òwúrọ̀ sago kan sàn. kò yẹ kó mi sí ti friday ọ̀sẹ̀ yìí o. bàbá wòlíì sunday sọlá lóye bàbá ẹ̀ta ìní bàbá orí òkè. láti bí kíbi wá ọ̀nà dé ojú ọjà amúlòkọ nílùú ìbàdàn. wọ́n mọ́tò tàbí gbé ọ̀kadà tó lọ sí gbàdùn ní àkàrà. bọ́lẹ̀ ní yànnà kíkẹ́mi láti bẹ̀ gbé ọ̀kadà tó lọ sí orí òkè tẹ̀síwájú. wàlàyé sí zero nine zero fifty two eighty seven forty nine twenty six tàbí zero eight zero thirty forty five twenty three zero nine. ó ti gbàdúrà títí síbẹ̀ kò tí ì sí ẹ̀rí àdúrà. orí òkè tẹ̀síwájú ni ó ti wá máa gbàdúrà ọ̀pọ̀lọpọ̀ ìdílé ló ti dàrú nípa ìgbọ́ra ẹni yé lólùyàwó ẹni bí ẹni lùbàrà pàápàá jùlọ nípa ìrọmọ bí tàbá ìlẹsẹdẹdẹ ọmọkùnrin lọ́dọ̀ aya rẹ̀ èyí ló máa rí ọlálọmí àmọ̀lé àti kọ́mọláfẹ́ ọláìyá pẹ̀látìlẹ́yìn fresh one oh five point nine fm ìbàdàn ṣàgbékalẹ̀ ìdánilẹ́kọ̀ọ́ tá a pè ní okun ìfẹ́ láti fi mọ́tòdé bá gbogbo nǹkan wọ̀nyí sátidé ọjọ́ kẹrìndínlọ́gbọ̀n oṣù kejì ọdún tá music house ilé challenge ìbàdàn bẹ̀rẹ̀ láago méjì gerege dókítà akọ́ṣẹ́mọṣẹ́ onímọ̀ṣègùn òyìnbó wà ń kalẹ̀ láti máa tẹ́tí gbàlà yeye nípa ìrọmọbí tí wọ́n sì máa sọ ń tọ́fà àtọ̀nà àbáyọ pẹ̀lú dókítà onímọ̀ṣègùn ìbílẹ̀ ọmọbọ́láńlé ọláoyè tó sì gbéra àti gbà bẹ́ẹ̀ egbòogi ìbílẹ̀ amárokùn ní gbáyagíyágí tó tún ṣagbátẹrù ìdánilẹ́kọ̀ọ́ yìí aṣàfẹ́tọ̀ mi ènìyàn pẹ̀lú òfin tó rọ̀ màkà máa lu ìyàwó ẹni. prophetess fúnkẹ́ adétúbẹ̀rù she matters náà ń bọ̀ láti bá wa sọ̀rọ̀ nípa ìbágbépọ̀ lọ́kọláya fẹ́kùnrẹ́rẹ́ àlàyé pé zero eight zero three three five oh four six seven oh four àti zero eight zero seven seven seven seven seven eight two one. ìdánilẹ́kọ̀ọ́ òkun ìfẹ́ àjọ wà ń bẹ̀ ni. ìjọba ewúlẹ̀ christ evangelical gospel church àgbàlá ìyanu ààrẹ ọ̀tọ̀ òun ní sọ́jí ọlọ́jọ́ méje tá a tún gbé kalẹ̀ lọ́dún yóò àkórí Àfọlábí prọfẹ̀t Sunday Ìdòwú mo wò ó fín prọfẹ̀t Ṣẹ́gun Ìgèjẹ́ yọ̀ prọfẹ̀t Adébámigbé prọfẹ̀t Akínkùnmi Adébáyọ̀ pẹ̀lú àwọn olórin ẹ̀mí ìsọjí ọ̀hún bẹ̀rẹ̀ ní seven one thirteen February two thousand and twenty two ní dédé agogo márùn-ún ìrọ̀lẹ́ títí agogo mẹ́jọ ọlọ́ni o most modern in Israel prophetess ọmọlẹ́wà ọmọ sẹ̀ ní ayé ni. Oh six five seven five oh six ìbò wà ní bẹ́ẹ̀rẹ̀ ibi tọ́lọ́rù ń gbé. àríkẹ́ wàsíù lẹsẹ̀ akọrẹ lọ báyìí. bọ̀dá wàsíù ewé fún oje alọ́ jẹ́ òya. ee ọjà àyà bíi ti bó o túmọ̀ sí pé ọmọ lo mama atm mọ́sọ̀bù ẹnu. bọ̀dá wàsíù ẹ̀ dákun ewu tún ni mama atm pos. mama atm ní gbogbo ntajà tó ní sọ̀bù ń lò báyìí ìwọ wo sadé tó ní sọ̀bù nísàlẹ̀ ọjà lọ́hùn gbogbo gbala ń bára máa ń wo sọ̀bù rẹ̀ tọ́jà rẹ̀ sì ń yan kíákíá torí mama atm pos èèyàn nìkan kọ́ àwọn ń bára tó bá tó ara nǹkan lẹ́yìn dòdò ń sọ̀bù card eléyìí tó tẹ̀ jáde mama atm pos àwọn ń bára máa mama atm pos machine eighteen wọn a tún fi owó sórí ìdìkúdà dstv gotv àti startime lọ́dọ̀ rẹ̀ sọ ti wá mọ ìdí tí sọ́ọ̀bù sadé fi gba ìbúbọ̀ ládùúgbò báyìí tó sì jẹ́ pé kò sí mọ́wọ́ ní gbogbo ń bára rẹ̀ ọ̀jẹ̀ yára tètè lọ gba mama atm pos táwọn ń bára rẹ̀ mọ ìyá ń kẹ̀tíkẹ̀tí. ó ní sèwá gba mama atm pos machine. kàn sí mama atm ní nàbà six a ọ̀lànìyàn fagbemi street off mobile bus stop lẹ́gbẹ̀ẹ́ for delivery center ìyàgànkú gr ìbàdàn nílùú èkó suit eighteen aláùsá shopping mall ìkẹjà o oh eight o oh nine nine five zero zero five five four mama atm gba owó pẹ̀lú ìrọ̀rùn. Pumping concept àti délùú Ìbàdàn pẹ́ tí pọ́ǹpì onílẹ̀ ta ti ń retí ti pẹ́ ń bàdàn. ìgbà tẹ́ ẹ wá dé báyìí ẹ júwe ọ́fíìsì yín fún wa níbo ni ilẹ̀ yín wà ẹ wo ọ̀pọ̀ èèyàn tó fẹ́ ra lẹ̀ tí pọ́ǹpì là ń dúró dè kó dé o. ẹ fọkàn balẹ̀ madam tí pọ́ǹpì àti bí akóredé àwa nìkan là ń talẹ̀ fún tọmọdé tàgbà ọ́fíìsì wa wà nọ́mbà twelve ọ̀làdòkun street ní bódìjà ìbàdàn ilẹ̀ fáwọn ọmọ land for kiddies sítòsí ìlàjì hòtẹ́ẹ̀lì resort lọ́nà àkànná ló wà one ninety nine thousand naira péré ni plọ̀tì ilẹ̀ kan sẹ́yìn náà rí gbó pọ̀ jówó tí pọ́ǹpì ní mọ́níyà nítòsí train station àtẹ̀lé tó wà lágùnbà ìwó road tó ti ní sí of oh six hundred and twenty thousand naira ní àǹfààní san díẹ̀ díẹ̀ tó wà o ojú ẹsẹ̀ lẹ́yìn tó máa gba location ẹlẹ́ yìí láti january eighteen títí wọ february twenty eight ọdún yìí la fẹ́ fi ju ẹ̀dínwó lórí ilẹ̀ yìí síta o ẹ pè tẹlifóònù nọ́mbà yìí zero nine one five two two two two two zero five. tí pọ́ǹpì tẹ́rẹ̀ títí dé àti ìbàdàn àti. tí pọ́ǹpì concept developer that kíákíá. ajá balẹ̀ ajá balẹ̀. ẹ ọ ya iṣẹ́ ti jábá o <laughs> gbéra. tó mm, adédèyìn mọ́kọ́. olùwàyé àwọn ọ̀lẹ́. tilẹ̀ yé àti tòkè òkun. jẹ́ sáré mú ọ̀rọ̀ tó tan mọ́ gbogbo ọmọ nàìjíríà pátá lórí àwọn tó ń gbé sùmọ̀mí àti bíjọba àpapọ̀ lẹ́wà nàìjíríà ṣe ń gbìyànjú láti rí i pé iyejú àwọn tí wọ́n ń ṣàtìlẹ́yìn fún wọn wọ́n fojú wọn hàn sóde. So Nigeria Tribune ló kọ ọ̀rọ̀ yìí ó ń bẹ lójú ìwé kejì ìwé ìròyìn Nigeria Tribune ìròyìn ọ̀hún sì ń sọ̀rọ̀ nípa ìgbìyànjú ààrẹ lẹwa Nàìjíríà àti ìjọba àpapọ̀ láti rí i pé iyejú àwọn tó wà lẹ́yìn àwọn agbésùmọ̀mí tí wọ́n jẹ́ pé àwọn nigi lẹ́yìn ọgbà wọn wọ́n fojú wọn hàn sóde torí pé bọ́wọ́ ò bá ti tẹgi lẹ́yìn ọgbà ọwọ́ ò lè tẹ́ntì ń bẹ nínú ọgbà gẹ́gẹ́ bí ìjọba àpapọ̀ lẹwa Nàìjíríà ṣe sọ lánàá Thursday ibẹ̀ ni wọ́n ti ń ṣàlàyé lẹ́kùnrẹ́rẹ́ pé àwọn àjọ kan tí wọ́n ń ṣe iṣẹ́ ọ̀tẹlẹ̀múyẹ́ láti mọ bí nǹkan ṣe ń lọ láàrin ọdún 2020 sí 2021 ni wọ́n ti ṣàlàyé pé mẹ́rìndínlọ́gọ́rùn-ún ń làwọn èèyàn tí wọ́n ń fi owó kín àwọn agbésùmọ̀mí lẹ́yìn nílẹ̀ wa nàìjíríà tó sì jẹ́ pé ọgọ́fà àti mẹ́ta one hundred and twenty three ń làwọn iléeṣẹ́ míì náà tó jẹ́ pé wọ́n ní ṣe pẹ̀lú àwọn agbésùmọ̀mí àti àwọn tí wọ́n ń pa ọmọ nàìjíríà lẹ́kún kódà àwọn iléeṣẹ́ kan tó jẹ́ pé ìdókòòwò káṣe pàṣípààrọ̀ owó táwọn sí burú di change òun làwọn fi ń ṣe òwò yóò tó bíi mẹ́tàlélọ́gbọ̀n nínú wọn táwọn náà jẹ́ igi lẹ́yìn ọgbà fún àwọn agbésùnmọ̀mí yìí mínísítà fún ọ̀rọ̀ ìròyìn àti àṣà nílẹ̀ wa nàìjíríà lai mohammed ló bẹ̀rẹ̀ sí ní sọ̀rọ̀ ọ̀hún nígbà tí ń bá àwọn akẹgbẹ́ wa oníròyìn sọ̀rọ̀ tí ń bò wọ́n gbọ́ bí nǹkan ṣe ń lọ ní ìlú àbújá ó ní kódà àwọn jókòó àwọn sì ṣìyànnà rẹ̀ débi pé okòólénírínwó àti mẹ́rin four and twenty-four ń làwọn èèyàn míì tó jẹ́ pé amúgbálẹ́gbẹ̀ẹ́ ni wọ́n jẹ́ fún àwọn tí wọ́n jẹ́ igi lẹ́yìn ọgbà tí wọ́n ń ṣe àtìlẹ́yìn fún àwọn èèyàn búkú yìí tí àwọn ti bẹ̀rẹ̀ sí ní fojú wọn hàn dé ó ní àfúrásì míì tó tó bíi márùndínláàádọ́ta ń ní ọwọ́ ti bà nígbà tí àwọn ṣàlàyé táwọn sì rí i pé lóòótọ́ àwọn eléyìí gangan gangan ni wọ́n ń jẹ́ kí àwọn agbésùmọ̀mí kan mọ̀ tàbí ilégbé nílẹ̀ wa Nàìjíríà bákan náà Mohammed bẹ̀rẹ̀ sí ní sọ̀rọ̀ pé àwọn gidingankú tí wọ́n ń ṣòro tó jẹ́ bí afurasí mẹ́rìndínlọ́gbọ̀n ńlọ́wọ́ ti bà tó sì jẹ́ pé àwọn ajínigbé àti àwọn míì náà tó jẹ́ pé agbépolájà ò dàbí ẹni gbàálẹ̀ lọ́rọ̀ wọn jẹ́ ni yóò tó bí mélòó kan tí àwọn ti fojú wọn hàn dé mínísítà yìí ń sọ̀rọ̀ nígbà tó bẹ̀rẹ̀ sí ní báwọn oníròyìn sọ̀rọ̀ lórí àṣeyọrí ààrẹ Muhammadu Buhari lórí ìṣàkóso rẹ̀ tó sì ń pé ọ̀pọ̀lọpọ̀ àwọn èèyàn míì tí ó jẹ́ bí ẹlẹ́nu màrímọ̀sọ àbí tí wọ́n ń sọ̀rọ̀ pé ìṣàkóso ààrẹ Muhammadu Buhari ò múnádóko àti pé àwọn ò tí ì lè tọ́ka sí nǹkan gbòógì tí ìṣàkóso yìí rí gbé ó ní omi pọ̀jọ kà lọ fáwọn ni torí pé irúfẹ́ ìjà táwọn ń jà ó lágbára púpọ̀ ó ní báwọn ṣe ń bá ìwà ọ̀daràn jà ni ìwà ọ̀daràn náà tún ń takò àwọn padà báwọn ṣe ń bá àwọn agbésùmọ̀mí jà lágbésùmọ̀mí náà náà ń sọ́tò bí nǹkan lè tó sì jẹ́ pé nígbà míì táwọn bá sọ òkò sí wọn ògúrùtù ni àwọn náà ó sọ padà mohammed bẹ̀rẹ̀ sí ní sọ̀rọ̀ ó ní àwọn tí wọ́n jẹ́ bí iléeṣẹ́ tí ń gbógun ti wà bàjẹ́ wọ́n mọ̀ gbìyànjú ó ní ẹ wá wo bí ICPC àti EFCC ṣe pitú ó ní kódà lọ́dún 2021 nìkan EFCC rí i pé àwọn èèyàn tí wọ́n fi ojú wọn balẹ̀ ẹjọ́ tí wọ́n sì gba ìdájọ́ ó tó bí ẹgbẹ̀rún méjì àti okòó lé ní igba ó ní wọ́n rí i pé àwọn wọ̀nyí wọ ilé ẹjọ́ wọ́n sì fi ojú ba ilé ẹjọ́ wọ́n sì gba ìdájọ́ lẹ́nu adájọ́ tí wọ́n sì sọ pé ẹ̀ṣà wọn sí gbàgà onítàbáníkàwò sáwọn ọdún tó ti lọ sẹ́yìn a rí i pé lọ́dún 2021 EFCC pitú nítorí ìjọba àkókò ó ní owó tí wọ́n rí gbà ní ọdún 2021 nìkan ọ̀pọ̀lọ̀ bẹ́yẹn bá rí ojú ìwé kejì ìwé ìròyìn Nàìjíríà Tribune kà yọmọ rí òbítíbitì owó tí wọ́n lé ní pọ́ùn ní dọ́là ní dirham ní Saudi royal àti South American yan rand ó ní owó ọ̀hún pọ̀ tí n bá ní kí n mọ̀ ká ilẹ̀ ó mọ̀ ICPC náà ó láwọn náà gbìyànjú láti rí i pé ìṣọwọ́ ṣiṣẹ́ wọn ó yàtọ̀ sí tí wọ́n ti ń ṣe bọ̀ tẹ́lẹ̀tẹ́lẹ̀ ó ní kódà wọ́n ṣiṣẹ́ ọ̀hún wọ́n sì pitú débi pé àwọn èèyàn tí ọwọ́ ICPC gbà wọ́n mọ̀ pé ọlọ́run ọba kọ̀kọ́là ó ní àwọn iṣẹ́ kan wà tó jẹ́ bíi àkànṣe iṣẹ́ láti tọpinpin ibi tí àwọn èèyàn ń kó owó ìlú pamọ́ sí àwọn tí ń fi ẹ̀yìn pọnwó òlu kúrò nílẹ̀ wa nàìjíríà lọ sílẹ̀ òkèrè ó ní láàrin ọdún twenty sí twenty ó ní ICPC tọpinpin àwọn àkànṣe iṣẹ́ tó lé bí ẹgbẹ̀rún méjì tó jẹ́ pé owó wọn lọ bí bílíọ̀nù lọ́nà ọ̀ọ́dúnrún tó sì jẹ́ pé wọ́n tọpinpin àwọn agbaṣẹ́ṣe ọ̀hún tí wọ́n ti sọ iṣẹ́ lẹ̀ tí wọ́n láwọn ò ṣe mọ́ ó ní tá a bá ní ká wo àwọn ọ̀yùn náà ní méní méjì okòóléníọ̀ọ́dúnrún àti mẹ́fà òun ni wọ́n òní kàkàkiri orígun mẹ́fà ilẹ̀ wa nàìjíríà òun ni wọ́n lọ tí wọ́n sì rí i pé àwọn kan wà tí wọn ò parí iṣẹ́ wọn wọ́n gbaṣẹ́ lọ́wọ́ ìjọba ni iṣẹ́ tí ICPC ṣe láàrin 2019 sí 2021 ó jẹ́ ká mọ̀ pé ọjọ́ rere ṣì ń bọ̀ fún wa lọ́jọ́ ọ̀la ó ní àwọn dúkìá tán tọpinpin rẹ̀ ńkọ́ tó jẹ́ pé owó ìbàjẹ́ àti owó àgbà lọ́wọ́ mẹ́ẹ̀rí lọ́pọ̀lọpọ̀ fi kó jọ oníyùn náà pọ̀ lọ́ba bí onírọ́rọ́ àwọn tí ń gbé sùmọ̀mí àtàwọn èèyàn náà tí wọ́n tún ń ṣàtìlẹ́yìn fún wọn ti ISWAP àti Boko Haram àtàwọn ajínigbé pawó àtàwọn tó jẹ́ pé tán bá tún jínigbé ńgbà míì wọn ò tiẹ̀ béèrè owó ó ní itú tí wọ́n ti pa láti gba owó padà lọ́wọ́ àwọn èèyàn tí wọ́n ń jínigbé pawó yìí náà ọ̀pọ̀ lọ́ba bíi ọ̀rọ̀ pọ̀ ńbẹ̀ lójúwé kejì ìwé ìròyìn Nigeria Tribune lórí ọ̀rọ̀ àwọn agbésùmọ̀mí àtàwọn tí wọ́n ń ṣe àtìlẹ́yìn fún wọn hmm. àmọ́ kí ó tó di pé ó kí mi lẹ́yìn ọ̀rọ̀ gbésùmọ̀mí náà ní bẹ lọ́wọ́ ọ̀sàlẹ̀ lójúwé kejì ìwé ìròyìn Nigeria Tribune bákan náà ibi tí Zulum ti bẹ̀rẹ̀ sí ní sọ̀rọ̀ pé òun ti ń pariwo rẹ̀ tipẹ́tipẹ́ àmọ́ ó gómìnà Babangida Zulum ti ìpínlẹ̀ Borno ló ń ṣe kìlọ̀kìlọ̀ pé ṣẹ́ẹ́rí ẹgbẹ́ kan tó ní Islamic State West Africa Province tó mọ̀ sí ISWAP ó ní ìṣọwọ́ tí wọ́n fi lálẹ́ hù tí wọ́n sì ń bẹ̀rẹ̀ sí ní dàgbàsókè tá a sì mọ àwọn tí wọ́n ń bomi rin wọn olólágbára púpọ̀ ó ní òun sì ti ń pariwo rẹ̀ tipẹ́tipẹ́ kódà òun ti bá ìgbìmọ̀ kan tí ìjọba àpapọ̀ lẹwa Nàìjíríà gbé kalẹ̀ sọ̀rọ̀ nílùú Àbújá òun sì tún bá wọn sọ̀rọ̀ lónìí lónìí Thursday ìyẹn àná ó ní gẹ́gẹ́ bóun ṣe sọ òun ti sọ fún wọn pé àwọn tí wọ́n jẹ́ ISWAP yìí wọ́n kàwé orí wọn sì pé wọ́n wà educated ó ní kódà wọ́n tún wà sophisticated ìyẹn ni pé wọ́n bá ìlànà òde òní ìmú ó ní wọ́n sì ti bẹ̀rẹ̀ sí ní pọ̀ ní ìpínlẹ̀ Borno ó ní wọ́n ń súnmọ́ ẹkùn Sahel olóhùn sì ti bẹ̀rẹ̀ sí ní pariwo pé bá a bá ṣe nǹkan kan sí wọn ẹ wò ó ọ̀rọ̀ ikọ̀ Boko Haram tẹ̀ ń pariwo rẹ̀ erémọdé ni ó jẹ́ o pẹ̀lú ọwọ́ tí ISWAP ń gbé yìí ó ní àwọn tán kóra wọn jọ tán wọn ní ISWAP ó níbi tó rí wọn pédé àwọn ohun èlò ìgbàlódé tó wà lọ́wọ́ wọn ó kọjá erémọdé o ó sì sọ ó ní àwọn èèyàn tí wọ́n wá ń fún wọn ní owó àti àwọn èèyàn tí wọ́n ń ṣàtìlẹ́yìn fún wọn bí ìjọba àpapọ̀ lẹwa Nàìjíríà àti àwọn ọmọ lẹwa Nàìjíríà ò bá ṣọ̀nà bí ojú òpó tó wọ́n gbà dọ́dọ̀ àwọn ISWAP ó ṣe dítán yányán tó wẹ tán ó ní bíbẹ̀ kọ́ ohun tí wọ́n padà wàá dá lára wọ́n já ilẹ̀ wa nàìjíríà gbà kúrò lọ́wọ́ ìjọba ó sọ̀rọ̀ ó ní ààrẹ muhammadu buhari gbọ́dọ̀ tún gbé ìgbésẹ̀ láti rí i pé wọ́n wá àwọn ajagun tàtà mọ̀ sí machineries ó ní kò ní í fi ṣe iye tí wọ́n bá fún wọn ẹ jẹ́ káwọn míì ò bẹ̀rẹ̀ sí ní mọ bú apá alájagun tà àmọ́ ẹ jẹ́ ká wá àwọn ajagun tà tí ó ràn wá lọ́wọ́ ká lè bá a ṣàṣeyọrí torí pé ohun tí àwọn iswap fẹ́ dánwò yóò lágbára jọjọ ó wà lójú ìwé kejì ìwé ìròyìn Nigeria Tribune tó jáde láàárọ̀ yìí. ojú ewé kínní sí ìkejì ìwé ìròyìn ti The Punch ọ̀rọ̀ lórí ìtàwọn agbésùmọ̀mí náà ni alákòóso fún ọ̀rọ̀ ètò ìròyìn nílẹ̀ wa Nàìjíríà ti àṣà Lai Muhammed sọ̀rọ̀ ẹni tí í ṣe agbẹjọ́rò àgbà àti alákòóso ètò ìdájọ́ ńlẹ̀ yìí òun náà wí tiẹ̀ ṣùgbọ́n ńgbà tí ẹgbẹ́ òṣèlú PDP ó sọ yàgbà ọ̀rọ̀ ni wọ́n sọ lu ètò ìṣàkóso yìí lórí o gẹ́bí ẹgbẹ́ òṣèlú PDP àtàwọn èèkàn àkùgbò míì tẹnu tọrọ láàrin ìlú ṣe bu ẹnu àtẹ́lù wa bí ìgbìgbà ìgbésùmọ̀mí bó ṣe ń gbalẹ̀ gbalẹ̀ gboko kan hmm. mọ́ ìjọba orílẹ̀-èdè wa Nàìjíríà lọ́wọ́ láìsí wáwọ̀ kò fi ṣàdá ó ní àwọn ìgbìmọ̀ tí wọ́n wá mú àbọ̀ wá lórí bí àwọn agbésùmọ̀mí bí wọ́n ṣe ń ṣòro àti bí wọ́n ṣe ń rí owó gbà tí wọ́n fi ń dá wàhálà sílẹ̀ láàrin ìlú ó ní ebi irọ́ ń purọ́ fúnrọ́ èké ń gbé kèé pọ̀n ní ètò ìṣàkóso ààrẹ Muhammadu Buhari àwọn gangan alára ni wọ́n fà á o tíwà ìgbésùmọ̀mí tó fi gbilẹ̀ tó báyìí wọ́n ní wọ́n tọ́ka pé àwọn abániṣẹ́wó tí ń ṣe pàṣípàrọ̀ owó tí ń lọ bíi mẹ́tàlélọ́gbọ̀n ló wà ń di ọ̀rọ̀ iléeṣẹ́ tó ń lọ bíi ọgọ́fà àti mẹ́ta one hundred and twenty three companies ó ní gbogbo wọn bẹ́ẹ̀ ṣe ń sọ látijọ́ ọjọ́ èrè títí di àsìkò yìí àti ìrí ọ̀kan báyìí tọ́ka sí pé iléeṣẹ́ báyìí ẹni báyìí báyìí ló ṣe lọ àwọn báyìí ló fowó ránṣẹ́ ó ní àákéde àákéde lórí nǹkan tí ìjọba àpapọ̀ orílẹ̀-èdè nàìjíríà wà dùn ní wọ́n ní ọ̀rọ̀ kan náà tí Lai Muhammed tún sọ tó ní bí ààrẹ Muhammadu Buhari ṣe ń gbógun ti ìwà ìjẹ́bánu àti ìwà àwọn agbésùmọ̀mí kò pín dandan kó ṣe máa pariwo ẹ̀ fún gbogbo aráàlú àṣeyọrí ni kẹ́ ẹ máa wò wọ́n ní àṣeyọrí kínní. agbẹjọ́rò tó gbójúgbónú ni Fẹ́mi Fálànà bá sọ̀rọ̀ senior advocate of Nigeria ó ní ní kínní ìjọba orílẹ̀-èdè nàìjíríà èé ṣe tẹ́ ẹ fi ń lọ gọ sẹ́yìn kankan ó nígbà tẹ́ ẹ bá rí afurasí adigunjalè ẹ fojú ẹ̀ hàn dégedégbe pé ọwọ́ ti bà á tẹ́ ẹ bá rí àwọn ọmọ tó ń lu jìbìtì lórí ẹ̀rọ ayélujára yáwúyáwú ẹ fojú wọn hàn dégedégbe pé ọwọ́ ti bà á èé tó fi jẹ́ pé tó ń kówó fún agbésùmọ̀mí tí wọ́n ń gba ẹ̀mí kúkúrú gígùn tẹ́ ẹ lè fojú wọn hàn dé èé ṣe tẹ́ ẹ lè kó wọn wá sí iwájú ìdájọ́ èé ṣe tẹ́ ẹ lè kéde orúkọ wọn kẹ́ ẹ jẹ́ ká mọ̀ hmm. Lai Muhammed ó sọ lọ́dún tó lọ a ti rí àwọn kan o tó jẹ́ pé àwọn ni wọ́n ń fi owó ṣe àtìlẹ́yìn fáwọn agbésùmọ̀mí a sì káyé wọn wọ́n jẹ́ irinwó four hundred wọ́n ní àwọn kọ́ gbọ́yún wọ́n sọ lọ ńgbò tún yá báyìí o ìmí ìtẹ́ túnṣẹ̀ gbéjáde wọ́n ní ẹ tún sọ ọdún mọ̀ pé ẹ ti rí àwọn kan o tó jẹ́ pé agbésùmọ̀mí àwọn ni wọ́n ń ṣe àtìlẹ́yìn fún wọn o ẹ hmm. káyé wọn o wọ́n jẹ́ mẹ́rìndínlẹ́ ọgọ́rùn-ún ninety six wọ́n ní ẹ̀dúró náà ṣé àpapọ̀ gbogbo wọn ṣé irinwó ni gbogbo wọn lápapọ̀ ni àbí mẹ́rìndínní ọgọ́rùn-ún àbí káwá ro mẹ́rìndínní ọgọ́rùn-ún pọ̀ mọ́ irinwó kámọ̀ yìí pé mẹ́rìndínní ẹ̀ẹ́dẹ́gbẹ̀ta four hundred ninety six ni ó ní ẹyẹ tan orílẹ̀-èdè wa nàìjíríà mọ́ àwọn ọmọ orílẹ̀-èdè yìí ti gbọ́n kọjá ibi tó wà tẹ́lẹ̀ abala ti bureau change wọ́n ní ẹ wá o nǹkan tí kì í ṣe tàwọn ẹ má fi rẹ́ àwọn lára àwọn tẹ ni wọ́n ń ṣe pàṣípààrọ̀ owó tẹ́lẹ̀ furasí yìí ẹni tí í ṣe alága ààrẹ gbogbogbò wọn ìyún Alhaji Aminu Gwadabe ó ní ẹ kéde wọn òun ni ààrẹ tóun wà lágbórin ti àwọn tó ń ṣẹ́ owó lápapọ̀ lórílẹ̀‐èdè nàìjíríà ẹ kéde àwọn burúdi change abániṣẹ́wó ọ̀hún kí apá lòun ó fà wọ́n jáde ó ní ẹ má jẹ́ àfẹ̀kọ́taná fúnra wa ibi tí ọ̀rọ̀ dé dúró gbogbo aláàlẹ́ sùn láàs lè wò mọ́ ẹnìkan náà ti ṣe olù alábòójútó àjọ tó ń rí sí ètò ìdàgbàsókè ìṣèlú ìjọba àwarawa dáre àríyọ̀ àtòyè òun náà ṣe àlàyé ó ní ẹ̀dùn náà ó ti ṣe le tó fún ìjọba àpapọ̀ orílẹ̀-èdè wa nàìjíríà ó ti ṣe ṣèrè tó fún abẹ́ ètò ìṣàkóso tá a wà yìí tẹ ní ẹnìkan ló ń fowó ṣàtìlẹ́yìn fáwọn agbésùmọ̀mí tẹ̀ ẹ̀ sì lè kéde kí ló wà ń bẹ̀ ẹ̀kúnrẹ́rẹ́ ìròyìn ó ń bẹ lójú ìwé kejì ìwé ìròyìn ti the punch. Hmm. ìròyìn kan bẹ lójú ìwé kẹta ìwé ìròyìn ti Nigeria Tribune lórí ti Olúbàdàn tilẹ̀ Ìbàdàn tí hmm. wọ́n fi jẹ láìpẹ́ àwọn fọbajẹ nílẹ̀ ìbàdàn ni wọ́n pé wọ́n ṣèpàdé pọ̀ ìpàdé alágbára ni lánàá wọ́n forí okòó ṣọ̀ọ́dún láti fi ọmọ oyè ṣọwọ́ pé ọmọ oyè táwọn tó fi ṣọwọ́ báyìí sí gómìnà ìpínlẹ̀ ọ̀yọ́ tí ó sì buwọ́lù gẹ́gẹ́ bí ẹni tí wọ́n jáwé oyè lé lórí gẹ́gẹ́ bí olùbàdàn tilẹ̀ ìbàdàn tuntun òun náà ni àgbà oyè lẹ́kàn balógun wọ́n ní òun olùbàdàn tilẹ̀ ìbàdàn ńlọtọ́ sí gẹ́gẹ́ bá a ṣe gbọ́ wọ́n ní ọ̀rá wuyewuye ẹjọ́ ń bẹ ní kóòtù wọ́n ti ní kí wọ́n ṣẹ́mi léyìn òní kán mọ́ ń kíá àti pé ẹjọ́ ọ̀hún tó wà tẹ́lẹ̀tẹ́lẹ̀ lórí pé ẹni bá ti kọ́kọ́ dé adé kan tẹ́lẹ̀ òtún lè mọ́ gbadé míì àtàwọn nǹkan míì hmm. lórí pé àwọn kan òye kan gbadé wọ́n gbadé wọn ò gbadé wọ́n ní wọ́n ti jáwé lé ìyún wọ́n sì ti gbẹnu kúrò ńbẹ̀ kódà wọ́n ní ọ̀rọ̀ kan tí òsì olùbàdàn ti sọ tẹ́lẹ̀ ìyẹn high chief rashidi ládọjà tó pé òun ò tí ì buwọ́ lu ẹni tí òun tí wọ́n yàn wọ́n ní ọ̀rọ̀ tún ti yí padà báyìí torí pé òsì olùbàdàn high chief rasheed ládọjà náà wà lára àwọn tí wọ́n pé wọ́n fi orí okòó ṣọ̀ọ́dún ní àná thursday wọ́n sì fi ẹnu kò pé ẹ mú àgbà oyè lẹ́kàn balógun gẹ́gẹ́ bí olùbàdàn tuntun tilẹ̀ ìbàdàn hmm. wọ́n ní wọ́n sì ti sọ fún wọ́n ti fi ọ̀rọ̀ ṣọwọ́ sí gómìnà ìpínlẹ̀ ọ̀yọ́ ṣèyí mákindé ṣe ẹ̀ bá gbàgbé òun náà wulẹ̀ ti sọ tẹ́lẹ̀tẹ́lẹ̀ fún wọn nígbà tó gbà wọ́n nímọ̀ràn pé àfi káwọn afọbajẹ kí wọ́n wà ní ìṣọ̀kan láti rí i pé wọ́n mú ọmọ oyè jáde tí ò ní sí dúkù ní igun kankan gẹ́gẹ́ bá a ṣe gbọ́ àwọn tí wọ́n wà níbi ìpàdé ọ̀hún ní alálùbọ́sà ní ilé ọlákùlẹ́yìn ní high chief lẹ́kan balógun balógun tilẹ̀ ìbàdàn high chief owólabí ọlákùlẹ́yìn òsì olùbàdàn high chief rashidi ládọjà ọ̀tún olùbàdàn high chief tajudeen ajibola àṣìpa olùbàdàn high chief ẹ̀dí oyèwọlé àti òsì balógun high chief lateef adébíyìnpé àwọn míì tán wà ń bẹ̀ ní ẹ̀kẹrin olùbàdàn high chief bíọ́dún kọ́ládàísí àṣìpa balógun high chief kọ́lá adégbọlá àti ẹ̀kẹrin balógun high chief olúbùnmi síoyè àti ẹni tó jẹ́ bíi director of administration and general services ní ti ìjọba ìbílẹ̀ Ìbàdàn South East Local Government arábìnrin tawa Adédọ̀tun wọ́n ní bó tiẹ̀ jẹ́ pé ìyálòde ilẹ̀ Ìbàdàn High Chief Teresa Oyekanmi ò sí mbẹ̀ àmọ́ ó fi ọ̀rọ̀ ṣọwọ́ ó sì fi ohun ránṣẹ́ ní báyìí gbogbo ètò ti ń tò láti fi ókọ ránṣẹ́ pé ẹni tọkàn rí tí ó jẹ Olúbàdàn ti ilẹ̀ Ìbàdàn kí mi lẹ́yìn lórí ọ̀rọ̀ yùn tí ojú rẹ bá lọ síbẹ̀ ojú ìwé kẹta ìwé ìròyìn ti Nigeria Tribune ni àmọ́ tó o bá tí ì ríròyìn ó wà ń bẹ̀ ó wà ń bẹ̀. ojú ewé kínní sí ìkẹtàdínlọ́gbọ̀n ìwé ìròyìn ti The Nation wọ́n ní bàbá wa ẹni tó ti fi ìgbà kan àná rí jẹ́ gómìnà ní ìpínlẹ̀ Ọ̀yọ́ olóyè Rasheed Adéwọ̀lú Ládọjà wọ́n ní aya gbogbo àwọn èèyàn kọ́kọ́ pafẹ́ yípe ẹ̀dọ́ náà pẹ̀lú bí nǹkan ṣe ń lọ yìí kí bàbá máa ṣe níbi tí ọ̀rọ̀ dé dúró wọ́n sà àgbà òní wà lọ́jà kúrí ọmọ tuntun wọ́ àti pé àwọn àgbààgbà wòròṣàṣà tó wà níkàlẹ̀ yìí bó o láṣẹ tọ́ tá a ṣe rìn tí nǹkan ó sì fi san mọ́nà wọ́n ní ń gbà wọ́n gbọ́ tẹnu bàbá olóyè Rashidi Ládọjà wọ́n ní bàbá ni kò burú kò bàjẹ́ ṣe ti ní ọ̀dọ̀ ọ̀mọ̀wé Lékan Balógun náà ni ibẹ̀ náà ló sì sún sí gbogbo léèsì fẹnukò yìnyín eléyìí ni ó sì mú kí ìlọsíwájú bálẹ̀ Ìbàdàn àtìpínlẹ̀ Ọ̀yọ́ lápapọ̀ kò burúkú bàjẹ́ ibi táwọn náà fọ́ sínú ìpè kàlàáfíà ìjọba wọn ní ìdùnnú ṣubú layọ̀ fáwọn èèyàn ní pé ha ibi táwọn ti ń wò pé omi yìí nǹkan ó ti ṣẹ́ mi mu ǹgbà wọn rí tí wọ́n débẹ̀ wọ́n ní ládọjà sọdúnmọ́ pé kàlàáfíà lẹ̀ ìbàdàn kó lè tẹ̀síwájú láti máa tòrò lọ àti lọ síwájú ẹ̀ ńlá wọn dé bá dúró wọ́n ní àtẹ́wọ́ àti inú dídùn ló bá gbogbo àwọn èèyàn yìí pé irú àwọn àgbà rè tá rèé àmọ́ lágbo òṣèlú Muhammadu Buhari àti àwọn èèkàn kùgbò yòókù tí wọ́n ń lọ bá baba yìí pé ọ̀dọ̀ mi ni ká ẹ jẹ́ kí nǹkan ọ̀rọ̀ sọ̀mù sí o bá a ṣe fẹ́ di ìbò ẹgbẹ́ wa fíìmù ṣẹ̀ṣẹ̀ bẹ̀rẹ̀ ni wọ́n ní wọ́n mà ti mú ọjọ́ lóòótọ́ tí ètò òdìbò ẹgbẹ́ ò wáyé àmọ́ àwọn fíìmù kan ń ṣẹlẹ̀ lábẹ́nú lábẹ́nú lábẹ́nú gẹ́gẹ́ bí wọ́n ṣe kọ́ kéde rẹ̀ lánàá òde yìí pé láàárín àwọn ìpínlẹ̀ bíi mẹ́rìndínlógójì wọ́n ní ṣe ni wọ́n ṣe àwọn ètò òdìbò láwọn bíi mẹ́rìnléníọgbọ̀n àwọn mẹ́rìnlélọ́gbọ̀n tí wọ́n sì ṣeun wọ́n lọ mú àwọn alága lẹ́kùn kọ̀ọ̀kan wọ́n ní àwọn ibùdó tó sì yẹ kí ètò òdìbò kó gbé wáyé wọ́n gbọ́dọ̀ yan alága mẹ́rìndínlógójì ni ṣùgbọ́n wọ́n ti yan mẹ́rìnléníọgbọ̀n ǹṣọwọ́ mọ́ọ̀sì yan mẹ́rìnlélọ́gbọ̀n òun gan ìgẹ́tàsí bíi ó ní bó ṣe jẹ́ wọ́n ní Sokoto àti Kano wọ́n ní wọ́n yọwọ́ yọsẹ̀ kúònú ìlànà àti ìgbésẹ̀ tí wọ́n gbé láti yàn wọ́n ẹni tí í ṣe alága fúnṣọ́ fún ààtò náà títún ṣe gómìnà pínlẹ̀ Yobe Mai Mala Buni wọ́n ní òun kò sí níbi ètò ayẹyẹ náà léyìí tó yẹ kó ṣe kò kárí ẹ̀ tó sì yẹ pé akọ̀wé afúnṣọ́ John James àpánòdèdè ńlọ́wà ńbẹ̀ wọ́n ní àwọn gbésẹ̀ kan ti ń lọ lábẹ́nu nínú ẹgbẹ́ òṣèlú APC tó sì jẹ́ pé kò sámọ́nà fún àwọn kan bẹ́ẹ̀ làwọn kan sọdún ẹ̀ pé ìgbésẹ̀ yóò padà lẹ́yìn o bí òkú ìyá jọjọ nígbà àwọn èèyàn wà tọ́ka àlébù wọn ni ẹ̀dùn náà lóòótọ́ pẹ̀lú ìwé tí wọ́n kọ sí ààrẹ Muhammadu Buhari àti àjọ elétò òdìbò orílẹ̀-èdè wa Nàìjíríà lọ́jọ́ kejì oṣù kejì ọdún 2022 tàwa ìtútù 2022 wọ́n ní ọjọ́ kẹrìndínlọ́gbọ̀n oṣù kejì ọdún yìí ni wọ́n ní ètò òdìbò ẹgbẹ́ ò wáyé àmọ́ ètò òdìbò ẹgbẹ́ ọ̀hún wọ́n wá wò ó lọ ṣàì mhm. nígbà wọn ọ̀dọ́wọ́ ọ̀sàlẹ̀ pé ẹ̀dùn náà bí wọ́n bá tiẹ̀ pè èèyàn sí ibi ayẹyẹ tàbí ètò kan wọ́n sọ pé ètò ò wáyé o lọ́jọ́ báyìí o yóò sì wáyé o ní gbọ̀ngàn Fresh FM àsìkò báyìí ni ó sì wáyé wọ́n ní làbárí ọjọ́ kọ̀sáòkò kò sì síbi tí yóò gbé wáyé lẹ́nìkan bá dáhùn nù ẹ pé kọ̀ láẹ̀fín ayé ń ṣerú ẹ a lè kéde ibi tí yóò gbé wáyé kó tó di ọjọ́ náà àmọ́ aṣátìmọ́jọ́ tá a ṣe èyàn ò kókó ẹgbẹ́ nùmbà tọ́ abọ́mi rèé o ẹ lọ tààràtà sí ojú ewé kínní ìwé ìròyìn ti The Nation tó jáde fún tòní ojú ọjà ya. ajá balẹ̀ ajá balẹ̀. kò mà sọ ohun tọ́lọ́run mi kò lè ṣe fẹ́mi ọmọ rẹ̀ o ọlọ́run tí kì í bá tì tó ń gbénu apostle p òfàjẹ́mísìn kò sún nǹkan tì rí ní world healing evangelical church aka prophetic and revival ministry soludo layout alexander odualaro amadak nursery primary school àpáta ìbàdàn ọlọ́run tí kì í bá tì yóò mú ìnira jìnnà sí ilé rẹ yóò lé omi ìpọ́njú tẹ̀fẹ̀tẹ̀fẹ̀ sí sàkáání rẹ ogun ọjọ́ pípẹ́ yóò ṣẹ́ wọlẹ̀ ìdè yẹn máa já pàtì this is the promise of the most high God for all the partakers at ọlọ́run tí kì bá tì program with a theme bread of adversity and water of affliction out on friday eighteen february February 2022 at 5 a.m. to 5 p.m. After this program, you will look for that bread of adversity and water of affliction and found them no more. 16 to 17 February 2022 is the workers' seminar between 4 p.m. and 6 p.m. daily. Ministry Evangelist Elijah Akitunde Ọlọ́run sọ bẹ́ẹ̀. Lady Evangelist Kehinde Kọ́kọ́rọ́ Àṣeyọrí. Reverend Emmanuel Oyewole. Reverend S.O. Ilesami and other anointed men of God. Hosts are Pastor Mrs. V.O. Fajemisin and Apostle P.O. Fajemisin. Inú ìpàdé Ọlọ́run tí kì í bá tì. Lógun ti ń fi ayé rẹ̀ ti dàwátì jésù dúró de ọ. ara àṣeyọrí pàtàkì ni ilé kíkọ́ jẹ́ nínú ìgbésí ayé ẹ̀dá àmọ́ ṣé àwa lè kọ́lé láì nílẹ̀ nítorí èyí gan ni property link limited gbajúgbajà iléeṣẹ́ tó ti gbọ̀rẹ̀ gẹ̀jígẹ̀ káàkiri àgbáyé nídìí ilẹ̀ títa fi ń pè ọ́ pé kó o wá ra lẹ̀ àlùbáríkà tí yóò sọ ọ́ donílé lórí lọ́nà ìrọ̀rùn lọ́wọ́lọ́wọ́ báyìí wọ́n ń talẹ̀ láàyè wọn tó wà ní ìbẹ̀jù lẹ́kì ìyẹn penel coast gardens just five minutes drive láti dangote refinery seven million naira péré ní plọ̀tì kan pẹ̀lú àǹfààní àti máa san díẹ̀díẹ̀ nílànà tó ṣe déédéé pẹ̀lú àpò kówá o tún lè ra lẹ̀ property link lẹ́sítẹ̀tì wọn tí a mọ̀ sí country villa estate tó wà ní ìgbọ́mẹ̀kàn kọ́bàpẹ́ just fifty minutes drive láti kọ́bàpẹ́ abẹ́òkúta junction five hundred thousand naira péré ni plot kan bẹ̀ gbogbo ilẹ̀ wọn pátápátá ló sí of o àtàwọn ìwé pàtàkì tó yẹ property link head office wọn ló wà ní plot one b block seventy seven bashir shitu magodo gra shangisha lagos oh eight one sixty two sixty twenty twenty seven property link ilẹ̀ wọn fi ni lọ́kàn balẹ̀. ní christ wonderful power of jesus from glory to glory ògo dẹnu o from glory to glory láti inú ògo dénú ògo èyí ni àkórí ìsọjí ìta gbangba alágbára ọlọ́dọọdún tó máa ń wáyé ní christ wonder, power of jesus center ìrẹ́pàdé street jago bus stop òpónà àkànnàbàdà níbi tí ọlọ́run ti ń lo bàbá àti màmá wa wonderful reverend and reverend mrs adéyàmá jp wednesday february náà ni yóò bẹ̀rẹ̀ títí wọ friday february eleven twenty twenty two láago márùn-ún rọ̀lẹ́ lójoojúmọ́ láti inú ògo dénú ògo wá pàdé jésù ọba ògo kó fún ọlọ́gọ onu ayé tí ó tó tí ọlọ́pàá dé ògo ayérayé ògo tó ń kéde ògo ògo tí kìí kú ògo tí kìí sá ògo tí ń kọ yàrá yàrá ògo tá lórí rẹ̀ gbogbo ẹni tó fẹ́ tinú ògo bá sínú ògo lọ́dún tuntun ẹ má bọ̀ kẹ̀tíkẹ̀tí síbi ìsọjí alágbára yìí o ọ̀pọ̀ àwọn aránṣẹ́ ọlọ́run alààyè ni wọ́n bọ̀ àtàwọn obìnrin àwa kọrin ẹ̀mí kárí ayé bàbá àti màmá wonderful rẹ́fẹ̀nà rẹ fẹ́ mrs adéyẹmọ lọ́lùgbàlejò ọ̀nà gbogbo lọ́jà sí rest wonderful power of jesus center ìyá ìkókó á máa kó ayọ̀ ọmọ <laughs> lára ọmọ rẹ̀ mọ́ tónítóní báyìí ah, egungun ẹ̀ tún lè ṣe ló ń ta pọ́npọ́n èèyàn jiyàn ẹ̀gbọ́n bá sọ pé àṣẹ̀ṣẹ̀ bí ni kí làṣírí ẹwà rẹ̀. wẹ́rẹ́ ni. wẹ́rẹ́. bẹ́ẹ̀ni wẹ́rẹ́ herbal mixture ìyá ọkọ mi ló júwèé ẹ̀ fún mi pé ohun tí àwọn ń lò láti àyébáyé nìyẹn láti ìgbà tí oyún ti dúró sí mi lára báyìí ni mo ti ń lo wẹ́rẹ́ kókólégùn mi lè nínú oyún lọ́jọ́ ìkúnlẹ̀ mi ẹ̀wẹ̀ para lọ́mọ bọ́. àfi kébì náà yára lọ ra wẹ́rẹ́ herbal mixture. káwọn òbejì lè bọ́ sílẹ̀ wẹ́rẹ́. àbí o. <laughs> nínú oyún wẹ́rẹ́ lọ bá mi ṣe ah. mo rù mọ́kúnlẹ̀. Eh pásítọ̀ láyọ̀ o fẹ́rẹ́ o fẹ́rẹ́ mi ṣe. iléeṣẹ́ àjẹmíngba gbogbo ẹ̀yin aláboyún lámọ̀ràn láti máa lọ fún antinata kẹ́ ẹ máa lo oògùn yín déédéé kẹ́ ẹ sì mọ́ gbàgbé wẹ́rẹ́ aba mixture ń wà ní ẹ̀yìn young adé motors ososani junction òkè àdó ìbàdàn telephone zero eight zero twenty six twenty six sixty eight twenty six wẹ́rẹ́ ayọ̀ abiamọ special saturday ní fún ẹ àtẹ̀bí rẹ̀ tí ẹ bá lè wá sí ìpàdé àdúrà sátidé àkọ́kọ́ lóṣooṣù tó ń wáyé ní feast of christ bible church ológun ẹ̀rú ìbàdàn mantle of divine mercy làkórí rẹ̀ o ni. Mantle of divine mercy. Àmúre àánú látòkè wá ni o. Gbogbo ní kojíko ló máa rí àmúre yẹn gbà. Nínú ilé ọlọ́run wa. Feast of Christ Bible Church. So one second power line. Along Eruwa Road ológun ẹ̀rú Promise Land Ìbàdàn. Láàrin aago méje òwúrọ̀ kùtù sago mẹ́wàá àárọ̀ ni. Sátidé àkọ́kọ́ lóṣooṣù ló ń wáyé o. Ní Sátidé tó ń bọ̀ yìí gángan. Prophet and pastor Mrs. Ayọ̀rẹ́dẹ̀ Oyewumi JB. Lónìí kì í sọ fún ọ wípé. Ọ̀fi àánú wá orí. Olóore rẹ̀ yóò wá ọkàn sí olóore àgbáyà ìyanu. nọ́mbà yìí ni kò gbé fún àlàyé àti ìrànlọ́wọ́ àdúrà. zero eight zero three three seven six six nine four zero. matu of divine mercy. amúri àánú látòkè wà lákòrí ìpàdé àdúrà olóṣooṣù yìí o. tell somebody to tell somebody that Jesus is real. heaven is real ogún ìbítalẹ̀ fọmọ ẹni tí ó bá àdọ́jọ́ alẹ́ ní ká fún lẹ́kọ̀ọ́ tó yè kóró Precious Cornerstone University dáyàtọ̀ láàrin àwọn ilé ẹ̀kọ́ gíga takẹ́kọ̀ọ́ tilẹ̀ kẹ́kọ̀ọ́ yege gbàgbé ẹ̀rí tó dájú nínú àwọn degree programs bíi BSc microbiology biochemistry industrial chemistry computer science physics and electronics cyber security international relations procurement management software engineering BSc accounting business administration economics mass communication àti bẹ́ẹ̀ bẹ́ẹ̀ lọ ìgbaniwọlé ń lọ lọ́wọ́ fún gbogbo akẹ́kọ̀ọ́ tó bá gba one twenty nínú ìdánwò UTME pẹ̀lú five o level credit credit nínú English and mathematics àtàwọn iṣẹ́ míì láti wọlé sí one hundred level akẹ́kọ̀ọ́ tún lè wọlé sí two hundred level pẹ̀lú IJMB JUPEP A level àti OND akẹ́kọ̀ọ́ tí èsì ìdánwò UTME rẹ̀ kò bá tó one twenty lè jàǹfààní JUPEP program tìlé ẹ̀kọ́ yìí HND to degree conversion program tún wà lọ́dọ̀ wọn ẹ tara ṣàṣàwá gba fọ́ọ̀mù tìyín ní Precious Cornerstone University tó wà ní Garden of Victory ọlọ́ọ̀gùn òdìfẹ̀rọ̀ òdìbàdàn ẹ pè wọ́n sórí zero seven zero six four two six three four one three website wọn ni www.pcu.com dot Precious Cornerstone University jẹ́ kí ìmọ̀lẹ̀ kí ó wà aṣíwájú ni wá aṣíwájú ni wá. iléeṣẹ́ tó ń rí sí ètò ìpawówọlé lábẹ́ ìjọba ìpínlẹ̀ ọ̀yọ́ ọ̀yọ́ state internal revenue service ń dúpẹ́ ló kọ ìjọba ìpínlẹ̀ yìí lọ́wọ́ olóríjorí gbogbo mọ̀túnmùwà látàrí bẹ́ẹ̀ ṣe ń sanwó orí yín déédéé sásùn ìjọba èyí tó ń jẹ́ bíi òpó tí mú kí ọkọ̀ ìtẹ̀síwájú ìpínlẹ̀ ọ̀yọ́ kó máa lọ gẹ̀rẹ́gẹ̀ sí i. ẹ gbọ́ iléeṣẹ́ tó ń rí sí ìpawówọlé ti bẹ̀rẹ̀ sí pín ìwé owó orí alásopọ̀ tí ìjọba fọwọ́ sí harmonize bill kíkto lórí tẹlẹ̀mù kó tó yẹ. ìwé owó orí alásopọ̀ tí ìjọba fọwọ́ sí ni láti dènà àdìpẹ̀lẹ̀ owó orí sísan yálà láti àwọn iléeṣẹ́ kọ̀ọ̀kan káàkiri ṣùgbọ́n o ìjọba ti so gbogbo rẹ̀ papọ̀ tó sì ti wà lójú kan láti jẹ́ ìrọ̀rùn lásìkò ìgbà tí a bá ń ṣe àkójọ papọ̀ lórí ìwé owó orí sísan iléeṣẹ́ kọ̀ọ̀kan àti okòwò yìí tẹ́ bá ń ṣe lábẹ́ ìjọba ìpínlẹ̀ ọ̀yọ́ ẹ máa bọ̀ tààràtà sí room forty six revenue house agodi secretariat láti wá gba ìwé tí kẹ́ ẹ sì ṣàmúṣẹ sísan owó orí náà wọlé sásùn ìjọba ẹ tún lè gba stamp duty ní èyíkéyìí àwọn ẹ̀ka stamp duty offices wa tó wà jákèjádò ìpínlẹ̀ ọ̀yọ́ láti lè mú kí àwọn ìwé yín àtàwọn dọ́kímẹ̀ntì gbogbo kó lè fìdí múlẹ̀ ẹ lè san owó orí yín wọ̀nyí sí àsùnwọ̀n ìjọba gbogbo tàbí ìlànà tí iléeṣẹ́ tó ń rí sí ètò ìpawọlé bá là kalẹ̀ fún yín fún àlàyé lẹ́kùnrẹ́rẹ́ ẹ pè zero eight zero seven seven two eight four five one nine tàbí zero eight zero three three four four eight eight six five omi ti tún ti ró sanwó orí ẹ. jàdó mi ọgọ́ mi ọgọ́ mi o. Kenaland Baptist Church Chapel of Unity and Divine Love ló pe gbogbo ènìyàn sí ìsọjí ọlọ́jọ́ mẹ́rin ní níbi tí Ọlọ́run yóò ti máa já ìdè tú ìdè tí ó sì tún máa tú ènìyàn sílẹ̀ eléyìí tí àgbàkú rẹ̀ ní ìbújáde òkò blossom glory Isaiah forty three verse ninety tí yóò bẹ̀rẹ̀ ní Sunday six títí di Wednesday nine oṣù kejì ọdún tá a wà yìí tí yóò bẹ̀rẹ̀ ní dédé aago márùn-ún five pm daily ẹni tí yóò fi ọ̀rọ̀ Ọlọ́run bọ̀ wá ní wòlíì àgbáyé ni Reverend Doctor Timothy Oyekunle orin yìí láti ẹnu Zion Voice ibi ìpàgọ́ Kenaland Baptist Church doctor jẹjẹ bus stop apẹtẹ ìbàdàn fún àlàyé lẹ́kùnrẹ́rẹ́ ẹ lè pè sí zero eight zero eight six nine zero zero six four eight jésù lọ́lọ́wà. dojúmọ́ ni má bí mo bá rántí ọjọ́ tí bàbá wa fà ilé lọ. alájí sàkáríyàwó mi ọlásùnbọ̀sùn ọ̀pá tọ́lá bàbá mi. baba Basmi, abbas mi baba alaja mariam baba alaja zakira tumi ọ̀pátọ́lá baba alaji mi alága iléeṣẹ́ alimaruf alálàájì mi àti umura ọlọ́run kó forí jòkó ọ̀run ó pọ́dún mọ́kànlá o. èyí tí bàbá wa fàyẹlẹ lọ. òkú tí ò kí ń sọ̀rọ̀ yìí ò mọ̀ ṣe o òkú tí ò kí ń fọ̀hún yìí ò mọ̀ ṣe. Sakariyá ìbá fọ̀hún lẹ́yìn ìkúlé ìbádúpẹ́ fọlọ́run lórí ìsọ̀lá o òkú tí ò kí ń sọ̀rọ̀ yìí ò mọ̀ ṣe. ajá balẹ̀ Uh-huh. Well, ó lágbára pọ̀. <laughs> orí oríṣiríṣi àwọn kárátà tí ọ̀gá wa kó jọ ah, mm. it is well. jẹ́ sáré mú ìròyìn yìí pápápá mo rí i lójú ìwé kẹta ìwé ìròyìn ti Nigeria Tribune inú wa dùn pé wà ń bẹ̀ tẹ̀ ń gbọ́ wa ò torí èrò pọ̀ lórí Facebook lágbára lọ́wọ́ ọlọ́run ẹ̀ní dánìkan ṣẹlẹ̀ ayé máa gbọ́ ìròyìn tó wà lójú ìwé kẹta ìwé ìròyìn ti Nigeria Tribune lórí ọ̀rọ̀ Sunday Igboho hmm. Hmm. Yorùbá Global Alliance ẹgbẹ́ kan tó jẹ́ tọmọ kóòtù òjìbí ni wọ́n ṣàpèjúwe ìfinipamọ́ àti títílẹ̀kùn mọ́ ní gbẹ̀ngbẹ̀ng tán tilẹ̀kùn mọ́ Sunday Igboho mọ́nú àtìmọ́lé Chief Sunday Adéyẹmọ tán mọ̀ sí Sunday Igboho gẹ́gẹ́ bí ntí ó mú àbùkù bá ni ó ní kódà àbùkù ń bẹ fáwọn tí wọ́n tì mọ́lé bẹ́ẹ̀ làwọn tí wọ́n bá ní ẹ̀rí ọkàn jákèjádò orílẹ̀-èdè àgbáyé yọ mọ̀ pé Sunday Igboho ní ẹ̀ṣẹ̀ kankan tọ́ṣẹ̀ ẹgbẹ́ ọ̀hún tí wọ́n fọwọ́ pọ̀ tí wọ́n gbé àtẹ̀jáde kan síta ẹni tó sì jẹ́ bí ààrẹ ẹgbẹ́ náà Dr Amos Arógundadé Akíngbà ńlọ sọ̀rọ̀ náà ó ní ẹ farabalẹ̀ kẹ́ ẹ gbọ́ àwọn ọ̀rọ̀ tá a fẹ́ sọ yìí ó ní bí wọ́n ṣe ti olóyè Sunday Adéyẹmọ mọ́lẹ́ tá a mọ̀ sí Sunday Ìgbòho ní Benin Republic tó sì jẹ́ pé àwọn aláṣẹ ẹbẹ̀ ló ní kán ti ilẹ̀kùn mọ́mú onílé kán mú àgádágodo rẹ̀ lọ́wọ́ ó ní táwọn sì mọ̀ pé ìjọba ilẹ̀ wa Nàìjíríà náà náà ni wọ́n ṣe wọ́n sọ pàǹpà pọ̀ pẹ̀lú ti ilẹ̀ Benin pé kán ṣe bẹ́ẹ̀ ó ní ohun tó mú ẹ̀rẹ̀ bá ni ni kódà àwọn tó tilẹ̀kùn mọ́ Sunday Igboho àti àwọn míì náà tí wọ́n ní ẹ̀rí ọkàn jákèjádò àgbáyé kíní ọ̀hún domi tútù sí ni lọ́kàn ó sì ń kó ẹ̀rẹ̀ báyàn gẹ́gẹ́ bí ẹgbẹ́ ọ̀hún sọ ó ní ó hàn pé wọ́n kàn mọ̀ọ́mọ̀ ń fi ọ̀rọ̀ òṣèlú há Sunday Igboho lọ́rùn ni àti pé ojútùú sí gbogbo ohun tó ṣẹlẹ̀ yìí ipa òṣèlú náà la tọ̀ ó ní kì í ṣe pa òfin rárá ó ní àwọn tó sì ti Sunday Ìgbòho mọ́lé tí wọ́n ní ẹmú kọ́kọ́rọ́ rẹ̀ wá gbàgbé ẹ̀ síbẹ̀ wọ́n mọ tí wọ́n ń ṣe ó ní kò wá ní fi ṣe wù iye lọ́ọ̀yà téèyàn lè kó lọ́wọ́ lọ sí ọ̀rọ̀ ti Sunday Igboho ó ní wọn ò lè gba Sunday Igboho kalẹ̀ torí pé àwọn orílẹ̀-èdè tí wọ́n ti Sunday Igboho mọ́lé wọn ò ní ìbọ̀wọ̀ fún òfin bó ti wù ọ́ mọ̀ ó ní ṣẹ̀sì orílẹ̀-èdè tí kò kí ń bọ̀wọ̀ fún òfin ọ̀nà tó yára jù láti fi fìyà jẹ ẹ̀ ń bá ń bẹ lábẹ́ sọ pé àwọn ń lo ìlànà òfin ó ní ṣẹ́ẹ̀sì ti mọ̀ káwọn òwúlẹ̀ bọ̀wọ̀ fófin tẹ́lẹ̀ wọ́n mọ̀ sọ fún yín pé àwọn ń lo ìlànà òfin ni ó ní àtàdájọ́ ta ló yàn wọ́n ẹbí ìjọba ni tán bá sì wà lọ́fíìsì ó ní irinṣẹ́ ìjọba ni wọ́n ó ní ìgbà ọba wù wọ́n ìjọba lè ní kí wọ́n mọ̀ lọ ó ní káwọn sọ pé ẹni tó gbà síbi iṣẹ́ òun ni ó sọ ojútùú bí ó ṣe rìnrìn àjò rẹ̀ ó tí ń ṣẹlẹ̀ gangan nù lórí ọ̀rọ̀ olóyè Sunday Adéyẹmọ ó ní kò sí ìwà abú kankan lọ́wọ́ rẹ̀ tá a lè tọ́ka sí bó ti wù kó mọ̀ pé bóyá ó ní ẹ̀ṣẹ̀ kan tó ṣẹ̀ ó ní ẹ̀ṣẹ̀ wo ló ṣẹ̀ ó ló sọ fún àwọn èèyàn rẹ̀ tó jẹ́ ìyá kóòtù òjìbí pé ẹ dáàbò bo ara yín lọ́wọ́ àwọn agbésùnmọ̀mí tí wọ́n ń pa kúkúrú pa kúgùn lójoojúmọ́ ó ní ẹ gbọ́ ṣé ẹ rí i pé àwọn tó jẹ́ bí olórí náà gẹ́gẹ́ bí àwọn gómìnà láwọn ìpínlẹ̀ kan náà ti sọ irúfẹ́ ọ̀rọ̀ bẹ́ẹ̀ ó ní ọ̀run òsì torí bẹ́ẹ̀ ya dànù torí pé adéyẹmú ò pa ọmọ ẹnì kọ̀ọ̀kan ó ní kò gbógun tìjọba bí wọ́n ṣe bẹ̀rẹ̀ sí ní sọ ó ní ìlànà òfin ló sì ń tẹ̀lé ó sì ní ọ̀rọ̀ yìí ọ̀rọ̀ tó ń sọ jáde lẹ́nu yìí ó wà ní òfin àgbáyé pé èèyàn lè sọ tó bá wù jáde lẹ́nu hmm. ó ní àwọn ọ̀rọ̀ yìí ni wọ́n lọ ń hun jọ tí wọ́n sì fi ń kọ lọ́rùn àwọn èèyàn rẹ̀ lòun ń jà fún ó ní ẹnikẹ́ni tó bá ní ẹ̀rù Sunday Igboho ń ba òun ẹ̀ lọ́wádìí ó ń tọ̀ òun ó lè jẹ́ pé ó ní nǹkan kan lọ́kàn láti ṣe lágbo òṣèlú hmm. tó sì rò pé bóyá Sunday Igboho di òun lọ́wọ́ ó sì lè jẹ́ pé ẹni tó fẹ́ jágbà lọ́wọ́ ìjọba tàbí lọ́wọ́ ará ìlú tóun wò pé bíjọba bá fi Sunday Igboho lẹ̀ kò ní jẹ́ kóun rí owó òun kó ohun tí wọ́n sọnù ìbẹ̀ lójú ìwé kẹta ìwé ìròyìn ti Nigeria Tribune tó jáde láàárọ̀. jẹ́ nǹkan fún ẹ lọ́wọ́ ti Sunday Igboho tó wà níyìn ojú ìwé kẹsàn-án ìwé ìròyìn ti The Punch nìyí wà. Àgbẹ̀kọ̀yà sọ̀rọ̀ wọ́n ní ẹ ti ẹ̀ wá náà bẹ́ẹ̀ bá jẹ̀kọ́ àmọ́ dáríjewé èéṣe lórí ọ̀rọ̀ Sunday Igboho tí wọ́n lọ fi sí àhámọ́ lọ́nà àìtọ́ wọ́n ní Sunday Igboho ó ń jà fún ẹ̀tọ́ àwọn ènìyàn rẹ̀ nílẹ̀ kóòtù òjire nígbà tó rí pé ìyà yìí pọ̀ hmm. èé wá ṣe o tí wọ́n wá lọ fi sí àhámọ́ lọ́nà àìtọ́ ó ní pẹ̀lú ibi tí nǹkan wá dé dúró yìí o Àgbẹ̀kọ̀yà ti bínú tán o hmm. àwọn ò sì ní tẹ̀tì lórí ibi tí nǹkan dé dúró yìí bó jẹ́ agbára ti àwọn baba ńlá wa ìlànà találẹ̀ a fi lọ gbé Sunday Igboho jáde kí wọ́n bá lè mọ̀ yìí pé ọ̀pọ̀ inú hmm. nù àwò gédégbé Ọ̀hánẹsẹ̀ ndí Ìgbò sọ̀rọ̀ lórí ariwo ayalọ ayalọ ayalọ tí wọ́n ní àwọn kan ń pa Ọ̀hánẹsẹ̀ ti sọ̀rọ̀ nínú ìpàdé tí wọ́n ṣe ní Enugu tí ṣe olúlu ìpínlẹ̀ Enugu lọ́hùn àgbáríjọpọ̀ àwọn olóṣèlú wọn àtàwọn ọ̀tọ̀kùlúùlú tí ẹnu wọn tọ̀rọ̀ nínú ìlọsíwájú àti ìdàgbàsókè ẹ̀yà àgbò wọn ni Ndí Ìgbò àwọn ò níbìkan táwọn ń ya lọ àmọ́ o. Mm nǹkan kan wà ńbẹ̀ tá a gbọ́dọ̀ ṣiṣẹ́ tọ̀ ó ní ìlà oòrùn gúúsù orílẹ̀-èdè wa nàìjíríà ohun tó fà á tí wọ́n fi ń pariwo ń bẹ̀ yìí pé à ń lọ à ń lọ à ń lọ à ń lọ à ń lọ à ń lọ torí nǹkan méjì kọ́ wọ́n ní bá tó wà ń náà ní pé ẹ gbàgbé ni gbogbo òrìn àjò torílẹ̀-èdè nàìjíríà ti ń bá bọ̀ láti bẹ̀rẹ̀ pẹ̀pẹ̀ títí di àsìkò tá a wà yìí ẹ̀yà ìgbò ah, àwọn sọ́fà àwọn sọ́lọ́rin ó ní àwọn nìkan ni wọ́n tọwọ́ aago rẹ̀ sẹ́yìn ó ní èyí wá ṣe kí ni ẹ̀yà Ìgbò ṣe fórílẹ̀-èdè yìí ó ní náà ló fa àtàwọn èèyàn àwọn ṣe ń pariwo ńgbà náà ọ̀jọ̀gbọ́n Obiọ̀sọ̀ ó wá ní pẹ̀lú ibi tí nǹkan dé dúró yìí o àwọn ti ṣe ìpàdé pọ̀ láàrin ara wọn àwọn ò níbì kan táwọn ya lọ àwọn ò ní rẹ lọ àwọn ò sì ní gbógun torílẹ̀-èdè yìí àwọn ó sì fọwọ́ rọ̀pọ̀ fún àṣeyọrí kí Muhammadu Buhari parí ìṣàkóso rẹ̀ láyọ̀ àmọ́ o kí kálukú wá lọ lẹ́kùn gúúsù orílẹ̀-èdè wa nàìjíríà kẹ́yà gbòṣì ààrẹ ó ní ó ti tán débi pé ẹgbẹ́ òṣèlú a ló wọlé ni o àwọn ni ẹgbẹ́ òṣèlú b ni o ẹnikẹ́ni yìí yóò ìbárí ó wọlé káwọn mọ̀ pé àwọn làwọn wọlé kí kinní kó lè balance padà nítorí ó ti fi síbì kan o bó sì ṣe ń lọ yìí kò yẹ kó máa lọ bẹ́ẹ̀ nílé ọlọ́fà máa jọ kó má bàa fogun kó wọn ní rorororo ẹ lọ tààràtà ojú ewé kẹni sí ìkẹrin ìwé ìròyìn ti The Nation tó jáde lónìí. kókó kàkà ni ìbọn ró lánàá nílùú Òṣogbo àná ni Thursday hmm. àwọn agbébọn kan tí ojú wọn rẹ́rìn ni pé wọ́n lọ sí ọ́fíìsì mínísítà fún ọ̀rọ̀ abẹ́lé nílẹ̀ wa Nàìjíríà ọ̀gbẹ́ni Rauf Arẹ́gbẹ́ṣọlá ọ́fíìsì rẹ̀ ti ń bẹ ní Òṣogbo ní ìpínlẹ̀ Ọ̀ṣun náà ń ṣe bọ́ kàkà kòkòkòkòkòkòkòkò wọ́n ní ẹni orí yọ ó dilé òun làwọn èrò wòran àtàwọn èèyàn míì tí ọjà pé wọ́n wà ní agbègbè ọ̀hún ni wọ́n ṣe wọ́n nígbà tí wọ́n yin ìbọn sókè tán dáadáa tí wọ́n sì rí i pé jìnnìjìnnì ti bo gbogbo àwọn èèyàn tó wà ń bẹ̀ ni wọ́n wò pé káwọn dáná sun ilé ọ́fíìsì ọ̀hún àmọ́ táwọn tó wà nígun tìrà ó fàrẹ́gbẹ́sọlá sọ pé àwọn jọ mọ́ nǹkan lẹ̀ gẹ́gẹ́ bá a ṣe gbọ́ wọn ní àtàwọn òǹtajà tó wà lágbègbè ọ̀hún lóníkálukú bẹ̀rẹ̀ sí ní sá eré eré pẹ̀lú aṣọ òbúra tó fi mọ́ àwọn awakọ̀ èrò tó jẹ́ pé ọ̀pọ̀lọpọ̀ fi mọ́tò rẹ̀ lẹ̀ kọ́kọ́rọ́ ó sì ń bẹ lẹ́nu ọkọ̀ ọkọ̀ ń ṣiṣẹ́ dànù wọ́n sì sá eré oníkálukú ń sá àsálà fún ẹ̀mí rẹ̀ wọ́n ní wàhálà òun ṣẹlẹ̀ nígbà tí ọ̀pọ̀lọpọ̀ àwọn èèyàn kan tí wọ́n fi ara pa yánnayànna tó sì jẹ́ pé transformer ẹ̀rọ amúnáwá ti ń bẹ níwájú ọ́fíìsì ọ̀hún wọ́n yìnbọn sí i gẹ́gẹ́ bá a ṣe gbọ́ wọ́n ní ọ̀pọ̀lọpọ̀ iléeṣẹ́ ọlọ́pàá tí wọ́n sáré débẹ̀ gidigidi tí wọ́n sì jẹ́ kí àlàáfíà padà jọba lágbègbè ọ̀hún Nigeria Tribune tọpinpin ìṣẹ̀lẹ̀ ọ̀hún wọ́n sì ní àwọn tí wọ́n ń sá kàkiri oníkálukú wọn ló gbé ńlẹ̀ nígbà tí wọ́n fojú gan ní ọlọ́pàá wọ́n ní àwọn kan tí wọ́n tiẹ̀ jẹ́ bíi gídíngankú tí wọ́n láwọn fẹ́ ṣòro ọgbà tí wọ́n gbọ́ ọkọ̀ akérèrà ọlọ́pàá háò háò háò lóníkálukú wọn ti júbà ìhòrò nígbà tó ń bá nàìjíríà Tribune sọ̀rọ̀ kan lára àwọn tí ó ń ó ń tajà lágbègbè ibẹ̀ tó sì jẹ́ pé orí ìkiri lòun wà adéṣọlá ló pera rẹ̀ ló ní ìṣẹ̀lẹ̀ ọ̀hún dẹ́rù bani jọjọ débi pé òun sì ń gbọ̀n bóun ṣe ń sọ̀rọ̀ yìí gẹ́gẹ́ bó ṣe sọ ó ní inú Toyota Sienna bus ni wọ́n wà tó sì jẹ́ pé aago márùn-ún kọjá ogún ìṣẹ́jú òní ọdẹ ó ní wọ́n tó mẹ́jọ àmọ́ nígbà tí ẹnìkan tó ń ṣiṣẹ́ nu ọ́fíìsì Arẹ́gbẹ́ṣọlá òun ó sọ̀rọ̀ tó ní kọ́mọ̀dà akọ òun òun sọ pé lẹ́yìn ìpàdé tí Arẹ́gbẹ́ṣọlá group ṣe tán láwọn ẹgbẹ́ kan tí wọ́n jẹ́ tigun Arẹ́gbẹ́ṣọlá òun làwọn àwọn gidigan kú ọ̀hún dé ó ní ọkọ̀ méjì ni wọ́n gbé wá ó ní Toyota Sienna kan ó ní wọ́n gbé àti ọkọ̀ kan tí wọ́n tí wọ́n dá dúró sí òdì kejì ó ní wọ́n kàn wá ni pẹ̀lú àwọn ìbọn tí wọ́n ń sọ èèbó àti àwọn ìbọn míì tí wọ́n máa ń kọrin ó ní wọ́n bẹ̀rẹ̀ sí ní yìnbọn òun kẹ̀kẹ̀kẹ̀kẹ̀kẹ̀ ó ní bẹ́yẹn bá ní kó wọn mọ kà wọ́n kò lè kà wọ́n àmọ́ ńgbà táwọn ka ọta tó wà ńlẹ̀ ọta tí ọ wà ńlẹ̀ ó ní ọmọ lọ bí ọgbọ̀n ó ní wọ́n wo transformer ìyan ẹ̀rọ amúnáwá tí ń bẹ níwájú ilé ọ̀hún wọ́n mọ̀ọ́mọ̀ yìnbọn sí i ó ní tán fi yìnbọn sí ni pé kó gbiná kí ilé náà sì gba iná lọ́wọ́ rẹ̀ kí gbogbo rẹ̀ ó jó tán ráúráú ó ní àmọ́ ọpẹ́lọpẹ́ ọlọ́run ọba ó láwọn kánópì tí wọ́n tí àwọn tẹ́ síwájú transformer ọ̀hún ń lọ padà wá jóná nígbà tí wọ́n pe alukoro iléeṣẹ́ ọlọ́pàá yún arábìnrin Yẹmisí Ọ̀pálọ́lá wọ́n ní kò dáhùn ìpè rẹ̀ nígbà tí wọ́n fi ń kọ ìròyìn yìí ń bẹ lójú ìwé karùn-ún ìwé ìròyìn Nigeria Tribune. àwọn tó lọ da ọ́fíìsì Arẹ́gbẹ́ṣọlá rú hmm. ẹ lọ wá wọn wá ní wéréwéré ní wàrà sísà. ó ti da. Oyètọ́lá gómìnà ìpínlẹ̀ Ọ̀ṣun ti pa á láṣẹ wàá fún alábòójútó iléeṣẹ́ ọlọ́pàá ìpínlẹ̀ Ọ̀ṣun èèyàn báwọn àwògedegbe ẹgbọ́ o ọ̀rọ̀ bá a bá fẹ́ gbé ìjọba látọwọ́ ẹnìkan fẹ́nìkejì ẹ má jẹ́ ó jẹ́ tológun mọ́ èdè tẹ̀gbàjọba nílẹ̀ adúláwọ̀ ẹ̀jẹ̀ oró wa pè ọ̀jọ̀gbọ́n yẹmí ọ̀ṣínbàjò ló sọ̀rọ̀ ló kọ ààrẹ muhammadu buhari tó lọ ṣojú fún nílẹ̀ ghana ní accra gẹ́gẹ́ bí wọ́n ṣe ṣe àlàyé wọn ní ìpàdé alágbára kan èyí tí wọ́n ṣe tó wáyé lábẹ́ ti àjọ ecowas wọ́n ní a àfi bí ìgbà tí wọn ò tí ṣe ìpàdé irú ẹ̀ rí látàrí àwọn ìṣẹ̀lẹ̀ làlórí kan tó ti ṣẹlẹ̀ nípa ti ìdìtẹ̀gbàjọba látọwọ́ àwọn ọmọ ológun wọ́n ní ẹ̀wòrú ti Burkina Faso ẹ̀wòrú ti Mali ẹ̀wòrú ti Guinea wọ́n ní ẹjẹ́ kó tó kó sì dúró ń bẹ̀ ká má gbọ́rọ̀ rẹ̀ mọ́ni ni tí Yẹmí Ọ̀ṣínbàjò ń bá àwọn oníròyìn sọ̀rọ̀ níbi ìpàdé àpérò àjọ ECOWAS náà ní èyí tó wáyé ní ilé Accra nílẹ̀ Ghana ló ṣàlàyé ọ̀rọ̀ yìí ẹni ó fi àtẹ̀jáde ọ̀hún síta ńlọ̀gbẹ́ni Láolú Àkàndé tí í ṣe amúgbálẹ́gbẹ̀ẹ́ oníròyìn sí igbákejì ààrẹ ọ̀jọ̀gbọ́n yẹmí ọ̀ṣíbàjò ó ní kété táwọn parí ìpàdé náà lánàá iná ní igbákejì ààrẹ ti padà sí olúluwa ìlú àbújá pẹ̀lú àmọ́ ohun tó jẹyọ jù níbi ìpàdé náà ni pé bí wọ́n ṣe ń fi tìpátìkúùkù ìbọn rèé sọ̀kalẹ̀ kúrò lórí àpèrè gbàjọba láwọn ilẹ̀ adúláwọ̀ kan wọ́n ní ẹ jẹ́ kó tán síbẹ̀ kí wọ́n sì yanjú gbogbo rẹ̀ ní tùbínùbí kó sì má tún wáyé mọ́ nílẹ̀ adúláwọ̀ nítorí pé àtìgbà tílẹ̀ adúláwọ̀ ti tẹ́wọ́ gbé ètò òṣèlú ìjọba àwarawa àwa náà rí àwọn àṣeyọrí a rí àwọn nǹkan rí tọ́ka sí ó ní fúnra wa a gbọ́dọ̀ tún wá tọrùn bọ́jà gọ̀dí ẹrú mọ́ lẹ́ẹ̀kejì fún ìdí eléyìí o ẹ má jẹ́rú rẹ̀ wáyé mọ́ o ní ilẹ̀ Guinea Bissau wọ́n sọ tibẹ̀ náà wọ́n ní ti ilẹ̀ Mali ó gbẹnu tán ti ilẹ̀ Guinea wọ́n ní ìyún tiẹ̀ wá lákàkì torí ìṣọ̀wọ́ dún ìbọn bẹ́ẹ̀ ó pọ̀ jù wọ́n ti Burkina Faso ẹ̀yin ológun wọ́n ní ẹsẹ̀ ń pẹ́ ẹ fa ẹ̀gbẹ́ ètò òṣèlú ìjọba àwa ara wa ẹ lọ sójú ewé kejìdínlọ́gbọ̀n ìwé ìròyìn ti the nation. tó tábà ní ètò ààbò nílẹ̀ wa nàìjíríà mẹ́hẹ̀ a sì fẹ́ wá ojútùú sí i hmm. a kọ́kọ́ wá ojútùú sí nǹkan kankan tá a bá ti dènà ìlòkulò oògùn olóró hmm. ètò ààbò lẹ́wà nàìjíríà ò lè wà ní sẹpẹsẹpẹ figure eight hmm. ojú ìwé kẹwàá ìwé ìròyìn Vanguard ìròyìn ọ̀hún wà alága àjọ tó ń gbógun ti ìlòkulò oògùn olóró nílẹ̀ wa nàìjíríà ndla ìyún brigadier general buba mawa retired òun ló sọ bẹ́ẹ̀ lánàá pé bílẹ̀ wa nàìjíríà bá fẹ́ wọ ojútùú sí ètò ààbò tó mẹ́hẹ̀tẹ́ yẹnyẹ́ tá à ń fojoojúmọ́ pariwo rẹ̀ hùn àjẹ́ pé ilẹ̀ wa nàìjíríà ó sànnà bí àwọn ọ̀dọ́ òṣèlímọ̀ ṣi oògùn lò ìyún oògùn olóró máa wà lọ́sọ̀ bẹ́ẹ̀ ńgbà tó ṣe ẹ̀lẹ́ńbẹ̀ òun sí gómìnà ìpínlẹ̀ Ondo Rotimi Akeredolu ó òun ṣe ẹ̀lẹ́ńbẹ̀ òun sí yín láti sọ̀rọ̀ nípa bí ilẹ̀ wa nàìjíríà ṣe ń lọ ọ̀rọ̀ ètò ààbò lẹ́wà nàìjíríà ó mú láyà ìjọba àpapọ̀ tàbá sì ní ká wá ojútùú sí i tá a sì fẹ́ kí àwọn gidi nǹkan kó mọ gbébọn kiri mọ́ àjẹ́ pé a wá ojútùú sí ìlòkulò oògùn olóró níbẹ̀ lójú ìwé kẹwàá ìwé ìròyìn Vanguard ọ̀rọ̀ ife, àti Mọdákẹ́kẹ́ ṣúyọ lójú ìwé kọkànlá ìwé ìròyìn Vanguard bákan náà níbi tí àwọn kan tó jẹ́ ọmọ bíbí ilé Ifẹ̀ lábẹ́ àbúradà ẹgbẹ́ kan tó pè ní Great ife Movement lánàá tí ń nàka àbùkù sáwọn èèyàn Mọdákẹ́kẹ́ pé wọ́n ń wọ orí ilẹ̀ tí kò jẹ́ tiwọn encroachment náà ń pè é léde gẹ̀ẹ́sì hmm. nígbà tó ń sọ̀rọ̀ tí ń bá àwọn oníròyìn sọ̀rọ̀ ní ọba okùn adé memorial hall ní ilé Ifẹ̀ ààrẹ ẹgbẹ́ ọ̀hún ọ̀gbẹ́ni Fẹ́mi Oyèyínká ń ló sọ bẹ́ẹ̀ ó ní àwọn ń pẹ̀tù sí àwọn tí wọ́n ń ṣèwà bàjẹ́ yìí pé kí wọ́n dẹ́kun rẹ̀ bẹ́ẹ̀ ni àwọn rawọ́ ẹ̀bẹ̀ sí ìjọba àpapọ̀ àti ìjọba ìpínlẹ̀ pé kán gbé ìgbìmọ̀ kan kalẹ̀ láti ṣàwárí àwọn ìdájọ́ tí wọ́n ti kọ́ gbé kalẹ̀ tẹ́lẹ̀ kí wọ́n sì tún tún àwọn ọ̀rọ̀ tí wọ́n sọ ń bẹ̀ àti ọ̀rọ̀ tí wọ́n fẹnu kò lé lórí kí wọ́n tún gbé e jáde padà kí àwọn èèyàn tí wọ́n ń hùwà bàjẹ́ lè bá mọ̀ pé ìwà bàjẹ́ ni wọ́n ń sọ ó ní àwọn ń sọ yìí torí pé àwọn ò fẹ́ wàhálà tàbí dúkù kankan ohun táwọn fẹ́ ni pé kí wọ́n gbégbìmọ̀ kan kalẹ̀ kí wọ́n lọ wo àwọn ìdájọ́ tí wọ́n ti dá lórí àwọn ọ̀rọ̀ tọ́jọ́ mọ́ ti ilẹ̀ tẹ́lẹ̀tẹ́lẹ̀ kí wọ́n sì rí pé àwọn àṣẹ tí wọ́n pa nígbà náà ó bẹ̀rẹ̀ sí ní fẹsẹ̀ múlẹ̀ ó ní ìjọba àti àwọn tí wọ́n ń ṣojú rẹ̀ ò gbọ́dọ̀ dúró títí wàhálà ó fi dé kó tó di pé wọ́n ní àwọn fẹ́ ta kìjì sí i ó ní ọ̀rọ̀ yìí ń ṣẹlẹ̀ torí pé àwọn kan wà tí wọ́n ti lé kúrò lórí ilẹ̀ wọn tó sì jẹ́ pé àti abúlé àti oko wọn wọn ò ráàyè débẹ̀ mọ́ ilẹ̀ yìí sì ní kì í ṣẹlẹ̀ àwọn tó wà ńbẹ̀ nísìn ìdájọ́ sì ti wáyé bẹ́ẹ̀ ni ìpẹ̀tùsí ní ọ̀rọ̀ ti wáyé lórí ọ̀rọ̀ náà tẹ́lẹ̀tẹ́lẹ̀ àmọ́ tí àwọn tí wọ́n ń jẹ gàba lórí ilẹ̀ ọ̀hún kọ̀ tí wọn ò fẹ́ fi sílẹ̀ ó ní ọ̀pọ̀lọpọ̀ ìgbésẹ̀ ní ìjọba ìpínlẹ̀ ti gbé láti rí i pé ọba baálẹ̀ àtàwọn olóyè tí wọ́n yàn tí Ọọ̀ni Ilé-Ifẹ̀ yàn ní ìjọba ìbílẹ̀ Ifẹ̀ North Local Government wọ́n padà sáàyè wọn láìsí pé bóyá ẹnìkan tún dí wọn lọ́wọ́ ó ní gbọ́mọgbọ́mọ wàhálà Ifẹ̀ àti Mọdákẹ́kẹ́ ó ti tó gẹ́ gbogbo àwọn èèyàn Ifẹ̀ pátá àti ọmọ bíbí ilé Ifẹ̀ ní pé àwọn fẹ́ máa gbé lálàáfíà pẹ̀lú àwọn tí wọ́n ń gbé pẹ̀lú àwọn àtàwọn ẹ̀yà míì náà tí wọ́n tún wà lọ́dọ̀ wọn tóníkàlùkù ó sì tẹ̀lé ìlànà òfin àti bí ìlànà pínre láàrin ngba àwọn mọdákẹ́kẹ́ sọ̀rọ̀ torí àwọn náà gbẹnu wọn falágbàfọ̀ hmm. ẹni tí ó léwájú mọdákẹ́ progressive union ìyẹn ò débọ̀ babalọ́lá ń lọ pé mọdákẹ́kẹ́ àlàáfíà làwọn wà fún o ó ní kódà ọ̀ọ́ni iléèfẹ́ ọbadéyẹ ògúnwùsì ti pa àwọn àṣẹ kan ó sì ti pa àwọn àrọwà kan ó ní àwọn ń tàwọn àlàáfíà làwọn wà fún àwọn ò sì lè sọ pé àwọn tàbùkù orí adé láéláé nítorí adé sọ fún àwọn nígbà táwọn ṣe Mọdákẹ́kẹ́ dè ní ọdún 2021 òun làwọn sì ń tẹ̀lé ń bẹ lójú ìwé kọkànlá ìwé ìròyìn Vanguard tó jáde láàárọ̀ yìí ẹ wá jẹ́ àgbà ilé ìka tó lọ sí ojú ọjà mhm. àwọn òṣèlè kan ń bẹ nígbà míì tí èèyàn bá ti rí a sì máa yà ẹ́ lẹ́nu àti àwọn nǹkan tó máa ń gbé sínú ìwé ìròyìn mhm. eob hmm? ọwọ́ rẹ ló wà ìwọ náà ká ka nǹkan tó fi ìbò hmm. kọ. Hmm. ìjà kúrò lórí a female computer is needed. bóyá computer operator ni wọ́n fẹ́ kọ ah. wọ́n ti wá sọ nọ́mbà síbẹ̀ tí wọ́n pè sí tí wọ́n pè sí mo á wò ọjọ́ nọ́mbà gbèsè àbí já sáré lọ kákàpá ká sáré lọ tajà. ajá balẹ̀ ajá balẹ̀ àríkẹ́ ojú rẹ̀ ṣe akọrẹ lọ báyìí. bọ̀dá wà sún ewé fún oje alọ́jà òya. ee ọjà àyà bíi ti bó o túmọ̀ sí pé ọmọ lo mama atm mọ́sọ̀bù ẹnu. bọ̀dá wà sí ìwé dákun ewu tún ni mama atm pos. mama atm ní gbogbo ntajà tó ní sọ̀bù ń lò báyìí ìwọ wo sadé tó ní sọ̀bù nísàlẹ̀ ọjà lọ́hùn gbogbo gbala ń bára máa ń wo sọ̀bù rẹ̀ tọ́jà rẹ̀ sì ń yan kíákíá torí wípé ń lo mama atm pos ìyẹn nìkan kọ́ àwọn bára tó bá tó ara nǹkan lẹ́yìn dòdò ń sọ̀bù rẹ̀ àtúmọ̀ ara research card eléyìí tó tẹ̀ jáde lórí mama atm pos àwọn bára máa ń gbowó lórí lórí mama atm pos machine wọn a tún fi owó sórí ìdìkúdà dstv gotv àti startime lọ́dọ̀ rẹ̀ sọ ti wá mọ ìdí tí sọ́ọ̀bù sadé fi gba ìbúbọ̀ ládùúgbò báyìí tó sì jẹ́ pé kò sí mọ́wọ́ ní gbogbo ń bára rẹ̀ ọ̀jẹ̀ yára tètè lọ gba mama atm pos táwọn ń bára rẹ̀ mọ yàn kẹ̀tíkẹ̀tí. ó ní ìṣèwà gba mama atm pos machine. kàn sí mama atm ní nàbà six a ọ̀lànìyàn fagbemi street off mobile bus stop lẹ́gbẹ̀ẹ́ for the live center ìyàgànkú gra ìbàdàn nílùú èkó suit eighteen aláùsá shopping mall ìkẹjà o oh eight o oh nine nine five zero zero five five four mama atm gba owó owó pẹ̀lú ìrọ̀rùn. ọlọ́run mustapha o ló mú mi ṣe bí ọba. bàbá ṣe bí ọba àpòsù ẹsẹmú mustapha jp ní ó tún léwájú wa lẹ́ẹ̀kejì nínú ìrìnàjò ẹ̀mí lọ sórílẹ̀‐èdè jordan orílẹ̀‐èdè nàìjíríà ló ti bẹ̀rẹ̀ sí ní sẹ̀ ìrìn òwúrọ̀ ti wá gbilẹ̀ sórílẹ̀‐èdè jordan láfi ní kó má gbẹ̀yìn nínú ìrìnàjò ẹ̀mí lọ sórílẹ̀‐èdè jordan lẹ́ẹ̀kan yìí bẹ̀rẹ̀ láti monday ọjọ́ kẹrìndínlógún títí di sunday ọjọ́ kejìlélógún oṣù karùn-ún ọdún twenty twenty two oh yes the holy pilgrimage to kingdom of jordan will expose you to seven days of spiritual fulfillment seven days of word ministration seven days of prophetic impartation odò jordan ta ti ṣèrìbọmi fún jésù àyè tí kẹ̀kẹ́ náà ti gbé elijah gòkè lọ àti ọ̀pọ̀lọpọ̀ àyè míì tíṣà ìyanu ti ṣẹ̀ nínú bíbélì bí bàbá ṣe bí ọba bá ṣe ń léwájú ni evangelist bùnmi akínàánú omijì ojú mi náà máa wà pẹ̀lú wa pẹ̀lú ọ̀pọ̀ àwọn ìránṣẹ́ ọlọ́run alààyè gbogbo ẹ̀yin tẹ́ fly office tó wà success house seven up road olúyọlé main estate ring road Ibadan. Telephone 08025249280. You can afford to miss out. Ajabale, Ajabale. Ajá balẹ̀. Alága ìjọba àbílẹ̀ Olúyọ̀lé ọ̀nrọ́bù Ọláìdé Sẹ́tù ó ti tún fakọyọ pẹ̀lú bí alága ẹgbẹ́ òṣèlú PDP nípínlẹ̀ Ọ̀yọ́ ọ̀nrọ́bù Dayọ̀ Ògúngbẹ̀nró bó ṣe gbóríyìn fún níbi ayẹyẹ ṣíṣí àgọ́ ọlọ́pàá eléyìí tí ìjọba àbílẹ̀ Olúyọ̀lé tí wọ́n ṣàgbékalẹ̀ rẹ̀ ságbègbè sọ́kà nílùú ìbàdàn tí wọ́n pè ní afagbọn police station lásìkò eléyìí tó ń sọ̀rọ̀ gẹ́gẹ́ bí ẹni àyẹ́sí pàtàkì ọ̀nàrúbù dayọ̀ ògúngbẹ̀nró alága ẹgbẹ́ òṣèlú pdp nípínlẹ̀ ọ̀yọ́ ó ṣàpèjúwe ọ̀nàrúbù ọláìdé sẹ́tù gẹ́gẹ́ bí olóṣèlú tó gbóúnjẹ fẹ́gbẹ́ tó sì tún gbà wo ẹ̀bọ̀ ẹni tó ń tẹ̀lé ìgbésẹ̀ rere gómìnà pínlẹ̀ ọ̀yọ́ onímọ̀ ẹ̀rọ olúṣèyí abiodun makinde àwọn èèyàn sì ti ń jàǹfààní yíká ìjọba àbílẹ̀ olúyọ̀lé nínú ọ̀rọ̀ tiẹ̀ náà akọ̀wé ẹgbẹ́ òṣèlú PDP yíká ìpínlẹ̀ Ọ̀yọ́ ọ̀rọ̀bù Wàsíù Adélékè ó ń pàrọwà fún ọ̀rọ̀bù Ọláìdé Sẹ́tù láti má káàárẹ̀ ọkàn lórí gbogbo bó ṣe ń ṣe eléyìí tó sì jẹ́ wípé nípasẹ̀ iṣẹ́ tó ṣe é fojú rí bíi ti gómìnà ìpínlẹ̀ Ọ̀yọ́ òun náà ni ó ń tẹ̀lé iye àtẹ̀yẹ àwọn nǹkan wọ̀nyí kì í ṣe fún ìjọba àbílẹ̀ Olúyọ̀lé nìkan o bí ó ṣe fún gbogbo ẹgbẹ́ òṣèlú PDP àtàwọn adarí rẹ̀ nípínlẹ̀ Ọ̀yọ́ ọ̀rọ̀bù Ọláìdé Sẹ́tù ó gbóríyìn fún mọ̀lẹ́bí afàgbọ̀n fún bí wọ́n ṣe yọ̀ǹda ilẹ̀ ẹgbẹ̀lẹ́gbẹ̀ mílíọ̀nù náírà fúnjọba àbílẹ̀ olúyọ̀lé láti fi kọ́ àgọ́ ọlọ́pàá ọ̀hún wọ́n tún dúpẹ́ lọ́wọ́ sífìmọ̀mù soka community alhaji kazeem kò fẹ́rọ́ lẹ́yìn náà ni ọ̀rọ̀bọ̀ láìdé sẹ́tù ló tún kàn sí àwọn iṣẹ́ àkànṣe míì eléyìí tó ti gbé ṣe káàkiri níjọba àbílẹ̀ olúyọ̀lé lára àwọn èèyàn pàtàkì tí wọ́n wà ń kalẹ̀ ni alukoro fún ẹgbẹ́ òṣèlú pdp nípínlẹ̀ ọ̀yọ́ ẹnjìnìà akeem ọlátúnjì ọ̀rọ̀bù olúmídé akínládé alhaji adégbọlá mukaila alága ẹgbẹ́ òṣèlú pdp níjọba àbílẹ̀ olúyọ̀lé ọ̀rọ̀bù azeez babalọ́lá akọ̀wé ẹgbẹ́ òṣèlú pdp lólúyọ̀lé ọ̀rọ̀bù taiwo isaiah leader of the house ọ̀rọ̀bù níyì Akorede chief of staff to the chairman Aliaja afzat iyabode abbas head of local government administration councillor honourable Fẹ́mi Báńgbọ́lá Báńgbọ́lá honourable Salami Dikko honourable Waheed Akíntáyọ̀ Ìlúmọ̀ọ́ká gbogbo baálé baálẹ̀ àwọn alága ẹgbẹ́ àwọn adarí ẹgbẹ́ àwọn ọmọ ẹgbẹ́ àwọn aṣáájú ẹ̀sìn gbogbo wọn ni wọ́n ń kan sára sí honourable Láìdé Sẹ́tù alága ìjọba àbílẹ̀ Olúyọ̀lé fún sẹ́ẹ̀rì biribi eléyìí tó ń ṣe Olúyọ̀lé sì ti dá yàtọ̀ gbáà honourable Ìbùkún Kọláwọlé amúgbálẹ́gbẹ́ pàtàkì sí alága lórí ètò ìròyìn àtikéde ló fi àtẹ̀jáde yìí síta. We are the students of Ibadan Christ Apostolic Grammar School. Hooray! It's happening again. Ibadan Christ Apostolic Grammar School, Clock 62. In preparation for the 62nd Founders Anniversary celebration of our dear school, Ibadan Christ Apostolic Grammar School at Perin Oniyere, which will start on Tuesday, February 1st to Sunday, February 6, 2022, we have lined up the following programs to make the celebration more colorful and memorable. Day 1, Career Talk and Counseling on Tuesday, February 1st at 10 a.m. Day 2, Science Exhibition at 10 a.m. While Novelty March comes up same day, Friday, February 4 by 3 p.m. Day 3, Anniversary Lecture and Award of Honors to distinguished Bridgeport Boys on Saturday, 5th February, time 10 a.m. Finally, Sunday, February 6 Thanksgiving service at CAC Olugbode by 10 a.m. prompt. Come, let's celebrate 62nd anniversary of our dear school, Ibadan Christ Apostolic Grammar School. Announcer, Anniversary Planning Committee. Jesus Liberation Festival twenty twenty two. oṣù yìí tó ìbànújẹ́ ẹkún àlákàlà àti gbèsè yìí tó. ẹ tú u sílẹ̀ ẹ sì jẹ́ kí ó máa lọ iṣẹ́ ìránṣẹ́ Let Go World Outreach ló ti gbé ìsọjí ẹ̀rìmọ̀ kẹ̀ǹdì àyàmọ́ lọ́jọ́ méje kan kalẹ̀ tí a pe àkórí rẹ̀ ní losing man let him go ẹ tú u sílẹ̀ ẹ sì jẹ́ kí ó máa lọ ìsọjí náà yóò wáyé ní ọjà náà yóò kí àgbèjẹ gbígbé ìpínlẹ̀ Ògùn láti ọjọ́ Sunday ọjọ́ kẹfà sixth títí di Saturday ọjọ́ kejìlá twelfth oṣù kejì ọdún twenty twenty two yìí ní dédé agogo márùn-ún ìrọ̀lẹ́ ojoojúmọ́ kò tán síbẹ̀ o ìpàdé àdúrà ìtúsílẹ̀ kúrò nínú ìdè èṣù májẹ̀mú ikú àti ọkọ̀ ọ̀run yóò tún máa wáyé ní àràárọ̀ láti ọjọ́ Monday seventh títí di Saturday twelfth ní ilé ìjọsìn Amasin Grace Fire Assembly tó wà ní àwà òkè àgbòjẹ̀bú igbó ní dédé agogo méje òwúrọ̀ ojoojúmọ́ ọlọ́run ti pín pàṣẹ iná lé àwọn ìránṣẹ́ rẹ̀ lọ́wọ́ tí wọn yóò sì máa kó bogun ayé rẹ̀ ní wàrà ṣíṣá àwọn bíi evangelist Joshua Idowu pastor Emo Odutayo evangelist Ṣẹ́gun Adéjùmọ̀ àti bẹ́ẹ̀ bẹ́ẹ̀ lọ. wá gba ìbùkún tìrẹ Jésù ní Olúwa sẹ́nitọ̀ kọ́lá balógun ẹni tó ń sojú ẹkùn ìdìbò gúúsù ọ̀yọ́ ọ̀yọ́ south senatorial district nílẹ̀gbẹ̀mọ asòfin àgbà orílẹ̀-èdè wa nàìjíríà ó ti tún ṣe bẹbẹ pẹ̀lú ìlànà ètò ìrónilágbára láàrin àwọn èèyàn tí wọ́n tó ẹgbẹ̀rún kan ó lé láàdóje yíká ẹkùn ìdìbò gúúsù ọ̀yọ́ sẹ́nitọ̀ kọ́lá balógun ó ṣàgbékalẹ̀ ìlànà ètò méjì ọ̀tọ̀ọ̀tọ̀ ìdánilẹ́kọ̀ọ́ lórí àwọn ìlànà tó rọ̀ mọ́ iṣẹ́ àgbẹ̀ pẹ̀lú ìrónilágbára eléyìí tí ètò ọ̀hún tó síwájú tó wáyé nílùú ìbàdàn àti nílùú igbóọ̀rà lọ́jọ́ ajé monde àti ọjọ́ ìṣẹ́gun tuesday àwọn èèyàn tí wọ́n jàǹfààní wọ́n jáde láti ìjọba àbílẹ̀ bíi mẹ́sàn-án ọ̀tọ̀ọ̀tọ̀ níbàdàn àti lẹ́kùn ìbàràpá pẹ̀lú owó tó tó mílíọ̀nù mọ́kànlélọ́gbọ̀n náírà ni wọ́n fi gbọ́ bùkátà ètò ọ̀hún ó kéré tán ẹnì kọ̀ọ̀kan ó tẹ́wọ́ gba ẹgbẹ̀rún lọ́nà mẹ́ẹ̀d ó kéré tán ẹnì wọ́n tẹ́wọ́ gba ẹgbẹ̀rún lọ́nà mẹ́ẹ̀ẹ́dọ́gbọ̀n náírà lẹ́yìn náà òun làwọn alága ìjọba àbílẹ̀ mẹ́sàn-án ọ̀tọ̀ọ̀tọ̀ àti ìyálọ́jà general olóyè arábìnrin tina ogundoyin àtàwọn lẹ́ẹ̀kan lẹ́ẹ̀kan nínú ẹgbẹ́ ni wọ́n buwọ́ lù wípé kí sẹ́nitọ̀ kọ́lá balógun kó tún díje lẹ́ẹ̀kan sí ìdí abájọ ni wípé awọ rẹ̀ kájú lù ó sì ń gbìyànjú lẹ́ka gbogbo lójú náà àti dẹ́rìn pẹ̀kẹ́ àwọn ìyẹn kùn gúúsù ọ̀yọ́ bá mi ṣètò ayé nìyà. ọ̀nà gbogbo ló já sórí pápá ìṣeré ọ̀bánde grammar school tó wà ní old ife road ọlọ́ọ̀gùn ìbàdàn níbẹ̀ ni sóòrù power night yóò ti wáyé ní ọjọ́ kẹrin oṣù kejì ọdún twenty twenty two tí ọlọ́run yóò ti máa lo òjíṣẹ́ rẹ̀ wòlíì àti ajínrere ezekiel akébíyìmá tinú ìjọ christ power evangelical crusade international aka christ prophetic chapel àti ọ̀pọ̀ àwọn ìránṣẹ́ ọlọ́run tó ń tàwọn olórin ẹ̀mí ni ó jọ parapọ̀ ṣiṣẹ́ ìránṣẹ́ níbẹ̀ tí ìṣòro ó sì lórí pápá ìṣeré ọ̀bánde grammar school ọlọ́ọ̀gùn ní aago mẹ́wàá àṣálẹ́ di ilẹ̀ mọ́ àkórí ìṣòro àṣálẹ́ àwọn ọba night of the kings àdúrà ni ẹ́sẹ̀rì gbà tó sì jẹun pẹ̀lú àwọn ọba ìwọ náà má gbẹ̀yìn nínú ìṣòro àṣálẹ́ àwọn ọba ìwọ náà sì jókòó jẹun pẹ̀lú àwọn ọba ìtayé rẹ yóò sì yí padà sí rere ẹ̀lú ẹ̀lú zero eight zero three four seven zero five zero five one àwọn christ media partners àdẹ́gbà ìbàdàn ló ṣonítọ̀wọ́ ẹ̀ bó o bá lè wá wàá sì jẹun pẹ̀lú àwọn ọmọ aládé ọlọ́run ó jà rẹ̀ ṣeun mọ̀ gbọ́dọ̀ jókòó nílé mọ́ báyìí o torí àwọn ẹṣin là ń wá tí wọ́n ń fẹsẹ̀ kojú ẹsẹ̀ ẹṣin rẹ́wọ̀n yìí. àwọn wo nu wo baba. àwọn jẹjọ bó ṣòwò ni ṣùgbọ́n tí wọn ò ní jówó dásùn wọn jọba. Hm, àwọn tí ò ní jẹ́ wo òkú kòkò. torí irú wọn gan níjọba ìpínlẹ̀ ọ̀yọ́ fi gbé ọ̀yọ́ state anti-corruption agency ọ̀yá kàkalẹ̀ bàbá ti kẹ́fìn wà bàjẹ́ kan tàbó mi láwùjọ wa bóyá àwọ̀ kẹ́fìn pé àwọn kan ń gbowó gbọ̀bẹ́ kí wọ́n tó ṣojúṣe wọn gẹ́gẹ́ bí òṣìṣẹ́ ìjọba àbí àwọn kan ń powó lù ń pónpó nítòsí rẹ̀ gbìyànjú fi tó àjọ ọ̀yá kàlétì àṣírí ni wọ́n sì fìwé ẹ̀hónú tó o bá kọ ṣe olùléeṣẹ́ àjọyàká wà ní contact four seven three fajimi street agodi gra ìbàdàn. union bank building la wà lówódé lọ́yọ́ọ́ nọ́mbà twelve ládùúgbò tọkọtaya lọ́pọ̀pọ̀nà tara la wà lógbómọ̀ṣọ́ lẹ́rùwà àdójúkọ ọ́fíìsì vio lójú ọ̀nà tuntun ìrúwà síbàdàn àpínítẹ̀ la wà ní ṣakí ládójúkọ fọwẹ́wẹ́ islamic school ojú ẹ̀rọ ayélujára oyaka ní www.oyaka.ng Ọ̀yọ́ State Anti-Corruption Agency oyeka ló sọ pé kí ìwà ìbàjẹ́ lè di ọ̀rọ̀ ìtàn nípínlẹ̀ Ọ̀yọ́ má dákẹ́ sọ̀rọ̀. Ìkéde ìwá láti ọ̀dọ̀ àjọ tó ń gbógun tiwa jẹkújẹ nípínlẹ̀ Ọ̀yọ́ oyeka. Inna lillahi wa inna ilaihi raji'un pẹ̀lú ọpẹ́ sí Ọlọ́run ọba Allah à ń kéde ètò àdúrà fìdáwọ̀ ọjọ́ kẹjọ ti bàbá wa bàbá bàbá wa ọmọọba Sálíù Adébísí Sádíkù tí gbogbo èèyàn mọ̀ sí bàbá ìlú òyìnbó tagbolé ọ̀ṣídàtà ojúròmí rolling house ìjẹ̀bú gbó nípínlẹ̀ Ògùn eléyìí tí ó wáyé lónìí ọjọ́ Jímọ̀ ọjọ́ kẹrin oṣù kejì ọdún 2022 ta wáyé nílé wọn tó wà ní nọ́mbà 14 ọ̀ṣítóyọ̀ street odorasoin ìjẹ̀bú gbó ní dédé aago mẹ́wàá òwúrọ̀ gẹ́gẹ́ sùnrẹ́ o bàbá wa ọmọ orí mọ́lúsì ọmọ adòrò òkè ọmọ ilé ńlá ti dẹ́rù bolè ọmọ ilé ńlá aláyà ló lè gbélé ńlá ọmọ òkè tako olùkéde àwọn ọmọ bàbá wa ọmọ ọba saliu adébísí sadiku tí gbogbo èèyàn mọ̀ sí bàbá ìlú òyìnbó. ajá balẹ̀ ajá balẹ̀. tọ́ ilé ti yá. ká tó máa lọ. ọ̀rọ̀ ti kwara hmm. wọ́n ní ìjọba ìpínlẹ̀ kwara. Mm wọ́n ti fa ilé ẹ̀kọ́ gíga ọ̀yún baptist school ọ̀yún baptist high school tó wà ní ìjágbó ní ọ̀yún local government nípínlẹ̀ kwara wọ́n ti fà á ti pa lásìkò yìí látàrí bí wọ́n ṣe ní wàhálà kan ṣẹlẹ̀ lórí ọ̀rọ̀ oníjà àbúdé ní sùkúù náà wọ́n ní àwọn gànàkórí ẹ̀dá kan ló máa gbébọn ni wọ́n sì bẹ̀rẹ̀ sí yìnbọn sókè tí wọ́n sì wáá da sùkú ọ̀hún rú lásìkò ìgbà tí àwọn ọmọ kan fi ẹ̀hónú hàn wọ́n ní àwọn ọmọ tó jẹ́ akẹ́kọ̀ọ́ mùsùlùmí àti ti kìrìsìtẹ́nì ni wọ́n bẹ̀rẹ̀ sí bára wọn fa wàhálà lórí ọ̀rọ̀ oníjà àbúdé níbi ìsìnkú hmm. ọ̀hún kó tó di pé wàhálà ọ̀hún ó wá gbọ́dọ̀ kárí wọ́n ní ló ṣokùnfà bí wọ́n ṣe ti ojú ọ̀nà Òṣogbo sí Ọ̀fà àjàṣẹ́ èpo débi pé súnkẹrẹ fàkẹrẹ ọkọ̀ ó wáyé ńbẹ̀ gan-an àmọ́ o àwọn tó hmm. jẹ́ adarí ẹ̀sìn àtàwọn aláṣẹ ìjọba hmm. wọ́n ti bá wọn dá sí ẹ dákun ẹ jẹ́ ká làáfíà ìjọba o. jákà máa fèyí ṣe lọ ojú kẹwàá ìwé ìròyìn Vanguard ìròyìn kan wà ńbẹ̀ tí akọniwájú adájọ́ ọ̀jìn ni agbẹjọ́rò ni tó sì jẹ́ amòfin Baba, Afẹ́ Babalọ́lá tí wọ́n ti sọ̀rọ̀ ààrẹ Afẹ́ Babalọ́lá sọ lánàá pé ẹ̀yin ọmọ Nàìjíríà tẹ́ bá fẹ́ dìbò lọ́dún twenty twenty three ẹ tẹ́tí lẹ́kọ̀ọ́ kẹ́ ẹ gbọ́ dáadáa àwọn àmúyẹ kan gbọ́dọ̀ wà lára àwọn tẹ́ dìbò fún tàbí ẹni tẹ́ náwó rẹ̀ sókè pé yóò jẹ́ ààrẹ ilẹ̀ Nàìjíríà nú ọ̀rọ̀ tó fi síta wọn ní òǹtọ̀ gbọ́dọ̀ ní ìkápá láti rí i pé ọ̀rọ̀ ètò ààbò lẹ́wà nàìjíríà tó ti mẹ́hẹ ọ padà sípò hmm. àtàwọn kan míì tí ń bá lẹ́wà nàìjíríà fira bẹ́ẹ̀ kẹ̀dẹ̀rẹ́ kò gbọ́dọ̀ jẹ́ alájẹrákábá hmm. tí ó mú ara jẹ lẹ́wà nàìjíríà tí ó lù ní pọ́npọ́ ó ní bàbá ti ṣe bẹ́ẹ̀ ah wàhálà ni o ọ̀jìnì agbẹjọ́rò ọ̀hún bẹ̀rẹ̀ sí ní sọ̀rọ̀ pé ibi tí lẹ́wà nàìjíríà dé dúró yìí ẹni tí ó jẹ ààrẹ nàìjíríà gbọ́dọ̀ ju ọmọ ọgọ́ta ọdún lọ o sixty years ó ní káwá wò pé òun tọ̀ òun tiẹ̀ wà láǹfààní àti díje dupò